وكل بدعة ضلالة وكل ضلالة في النار معاشر المستمعين السلام عليكم ورحمة الله وبركاته أتوب الله عليكم الله، أتيرا جنة الله أتيرا الله هو مسؤول الله النبي صلى الله عليه وسلم àti àwọn aráyá lórí sallallahu alaihi wasallam àtàwọn sọ̀hárà ẹ̀ àti gbogbo olùtẹ̀lé lọ́nà lórí sallallahu alaihi wasallam títí di ọjọ́ ìrìnà kẹyàmà gẹ́gẹ́ ní ó ti nínú àwọn ìjòkó wá sí ọ̀rọ̀gbọ́n tí a mọ́ ṣe fún àwọn ní masalasi fún pẹ́lú ní báyìí rẹ̀mọ̀ sí ẹgẹ́ bí ètò masalasi ní gbogbo oṣù ọ̀rọ̀gbọ́n àwọn ọjọ́ sátọ̀dé àti ọjọ́ sunday tó wáwà nínú ọmọbọ́ọ̀lù àmọ́ bí ó ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa nínú mọ́sálásí láti nǹkan bí aago mẹ́wàá ti dé nǹkan bí aago kan ọ̀sán nígbà pé àwọn ń gbé oríṣiríṣi àwọn àpá wa tí wọ́n jẹ́ àwọn àpá sóńdà tí wọ́n jẹ́ àwọn àgbàgbà láti fi kí wá jàǹfà ní kí a wá kẹ́kọ̀ọ́ nípa súnà lẹ́yìn sallallahu alaihi wasallam nípa islam àwọn kọ ní ọ̀dọ̀ wọn nítorí pé wọ́n dàmú lọ́kọ́ ní sọ̀rọ̀ ní kí wọ́n mú àwọn alẹ́ ọ̀pẹ́ lókù kájá ń pa ní ìtàwọ̀kú ibi ikọ́ gbogbo wàhálà àìsàn ìwú ìnira àìjẹun ẹ̀ ìwà sí àwọn ìyókù wọn tó ń wá ayé táwọn gbájúmọ́ tó wọ́n kẹ́kọ̀ọ́ sí ìtọ́wọ́n fìdàmú kọ́ káàkiri àyíkítọ́rọ̀ wà ní dáńtẹ́lì kọ̀ọ̀kan wá dé láti wá ìmọ̀ ìlọ so a mọ́ bí wọ́n wá láti wá fún wa ní àǹfààní ìlọ́fẹ́ káwàdá ká kọ́ nínú mọ̀tọ́lọ̀wà ní kẹ́lá tí àrùn ẹ̀gbà fún wọn gẹ́gẹ́ bí ètò yìí lónìí ìkánú àwọn àgbàfáwa òun náà ni ọ wà nínú ìwé ilé tí a fún wa tí a fi ìwé ìwé ìfiléwọ́ tí a fún kàrùkú wa àti ilé tí a lẹ̀mógiri ìwé àlẹ̀mógiri káàkiri ẹni tí ó wà pẹ́pẹ́ yọ ma bá wa ṣe ìdánilẹ́kọ̀ọ́ lónìí ọ̀nà ìtú àjọrọ̀ṣán àwọn ni olùkọ́ wa ti àwọn ni àpá ti àgbéwá aláti wá sàlàyé ìkan fún wa nínú àwọn nǹkan tí ó pàtàkì náà fẹ́ lágbórí nípa ìfọ̀ lẹ́bí sọ̀tọ̀lá ọ̀tọ́lá lọ́jọ́ òní àgbàfà ìrọ́ àfihàn pé wọ́n kẹ́kọ̀ọ́ jáde ní ilé ẹ̀kọ́ ńlá ní Riyadh ní Riyadh ìgbẹ̀rún wọ́n sì kẹ́kọ̀ọ́ jáde àwọn alíkẹ́ wá sí wọ́n láǹfààní pẹ̀lú hadithu ilé tó gbajúmọ̀ dáadáa tí gbogbo wa náà ti máa ní àdíjù àwọn mẹ́ta tí wọ́n wọ àti wọ́n sá sínú àpáta tí àpáta wá gé wọn lórí àkórí tá nípa wọn bá wa sọ òun náà ni pé wọ́n ní làwọ̀kún ta wọ́n ti làwọ̀ ọ̀bìà àkọlé ọ̀rọ̀ yìí àkọlé kẹfẹ́ pé àwọn elétò wọn bàbá gbé kalẹ̀ bẹ́ẹ̀ torí pé táwọn yẹn rí àkọlé yìí fún kàrùkọ́ mọ̀ wíkí mẹ́gbà lérò if you were the fourth man if you were the fourth man tó bá ikú wọn ni ọkùnrin ẹlẹ́kẹrin pé ọkùnrin ẹlẹ́kẹrin kí wọ́n ní pẹ̀lú if you were the fourth man so àwọn yẹn wà curious wọ́n wà inquisitive láti mọ kí ni kọ́tà gbà lérò pẹ̀lú nǹkan yìí tó kó kí ẹ má gbà lérò pẹ̀lú tó bá ikú wọn ni ọkùnrin ẹlẹ́kẹrin ṣeré báyìí àmọ́mọ́ ìgbìkalẹ̀ bẹ́ẹ̀ nítorí láti jí làkáyà rẹ̀ láti jí orí àwọn èèyàn sàkúnlẹ̀ bá mọ́ rú dáadáa kí ẹ̀rù dàmú ara rẹ̀ bí mọ́ ṣàpù sí ni ṣeré báyìí sí ọpọlọ èèyàn mọ́ jí pépé sí afẹ́káwọn èèyàn ronú kó kálukú ronú pé ah, nígbà yóò pẹ̀lú kí nígbà kò ti rẹ́yìn kan tó fi wípé kíní yẹ kóòdẹ̀ ní ọwádìí ah, kóòdẹ̀ fún wa ẹ̀kóòdù kíní ni ọwádìí kóòdẹ̀ sàwọn kan tí agbàlérò tí a fi ṣe bí a ti ṣe náà nìyẹn tó lè wọ́n mẹ́sàn rẹ̀ fún wa òun náà ni hadithu àwọn mẹ́ta tí a bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀kún wa wípé wọ́n kó sínú àpáta tí wọ́n jẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ rẹ̀ wọn so àwa ni tó bá jẹ́ pé ìwọ ni ẹlẹ́ẹ̀kẹ́ rẹ̀ tí wọ́n jẹ́ pé tí wọ́n àwọn mẹ́jẹ̀ẹ́ta tí tí wọ́n àpáta ti sókò sí jáde tí ò ní kó bá wọn ṣé wọ́n ní tí wọ́n ní bẹ́ẹ̀ lọ́wọ́ bá tí ò ní bí ò ní kó wàhálà tí ẹ báwọn ẹni ọlọ́run tó ẹ̀kan já ìgbó ní okùn tí ò ní pamọ́ sínú okùn tí tán wà tí lé báyìí kàtà ní fún agbéyẹ̀wò lónìí ìṣà àwọn àgbẹ̀ kọ́lá ọmọ ọgbọ̀rọ̀ ṣà àbáyẹ̀ ọlọ́run bá ní kíláṣì tó gbogbo nǹkan tí gbogbo nǹkan ó ṣe rí ọmọ ṣà àbáyẹ̀ tó tọ́ bá ọlọ́run bá ọlọ́run bá bá ń ṣe nínú pẹ̀lú tọ́lọ́run bá agbèrò kí àfa àwọn àyíkún wọn wá láti wá tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n látara ìdí kan sí kejì látara bí gbogbo ẹ̀ bó ṣe lọ́dù tí gbogbo ẹ̀ tó jẹ́ papọ̀ mọ́ra wọn dr taburi tó jẹ́ apá wa tó jẹ́ àjíjọ wa tò ní wọn nílá parí àti wà láàrin wa nígbà pé wọ́n ti kò wọ́n ránṣẹ́ pípé kí a bá wọn sọ fún gbogbo jàmáà a jọ kí a so ká tó fà ìdíwọ́ tó fà nítorí ìtẹ̀sí náà so nítorí nǹkan láìkì ní kó lè dá káwọn ẹni gbàgbọ́ yìí súnnà náà ló fà tí wọ́n fi ráyè wá rí báyìí kí ẹsẹ̀ tàbójúdì eré ṣe ìsì àìmá ìsìkéèsì ìsámú ìmá tọ́lọ̀bà ìgbà fún wọn fún ọ̀fẹ́ ńlá fún akọ́ tí kẹ bá ṣe pé nítorí ojúṣe ní ìtọ́jọ orílẹ̀ àbíta bákùnrin tó fẹ́ gbé pẹ́ lórí lọ díẹ̀ pẹ̀lú pàtàkì ráyè wa wọ́n ní kí àbáwọn tọrọ àforíjì àlọ́dọ̀ fún àwọn ìjọba tọ́lọ̀ màríkà kí ó sì àmójúkò fún ẹni kọ̀ọ̀káwà ẹni tí dọ́tọ̀ tó wá fún wa wípé yíó wà lọ́wọ́ ayẹjú ọ̀rọ̀ náà tó àtútí níbàdí sọ pẹ̀lú ẹni náà tó yẹ pé àwọn ẹlẹ́rẹ̀ ti gbà láti wá bá wa sí nǹkan yìí lónìí ṣùgbọ́n tó di lánàá lánàá lọ́wọ́ ọ̀rẹ́ àná òun náà ni wọ́n fi àtẹ̀jíṣẹ́ sí wa wípé àwọn àti wà pẹ̀lú wa lónìí wípé ọmọ ìyá kan dáadáa ó ló pe àwọn fún lẹ́kṣọ̀ ní àwọn tí ń bọ̀ ní lẹ́kṣọ̀ tí wọ́n ẹlẹ́bọ́ sí làwọn fi gbà láti gbàtí dọ́kọ̀ pé àwọn làwọn fi gbà láti wá ti bíbáyìí ṣùgbọ́n lánàá yẹn náà lọ́mọ ìlà yẹn pé àwọn pé sáwọn gbàgbé lẹ́tọ́ àwọn lọ́la làwọn lọ́la àwọn ti fi ládé pẹ̀lú wọn sáájú sí wa ṣe pé pàjáwìrì ní fọ́lọ́dọ̀ wọn ẹ̀rí pé àrọ́dá blóòmí nìyẹ on our face ní iwájú wa eré báyìí orílẹ̀-èdè àpàlàkọ́ koríkorí tàbíwá wò pé ọ̀dà àpẹ̀lú gbọ́lọ́wà a ṣe pẹ̀lú bí agbára ṣe mọ́ láti fi àdífì yẹ̀wò ṣùnà fi ní èmi kékeré tí mọ̀ wájú yìí náà pé bọ́yá ìtọ́nà bá ní kábàrà ṣùgbẹ́ náà ká ń bẹ̀ láti yẹ o so àti agbéyànjú kọlọ̀bà ìjọra kó sí kọlọ̀ fún wa láti gbé yẹ̀wò èmi náà mú ní lẹ́kṣọ́ ìta lónìí tẹ́lẹ̀ ṣùgbọ́n ìgbà gbogbo ẹ̀ wọ́pọ̀ kó sí wọ́pọ̀ yìí so èmi náà ní láti tún tọrọ ìdá lọ́dọ̀ àwọn ìyẹn so kọlọ̀bà ìjọra kí torí àyíma àwọn tí a mọ̀ ní lẹ́kṣọ́ pẹ̀lú wọn lónìí àwọn lẹ́nu ilé ìbáyìí nǹkan tí tó bá rátà tí ó ní láǹfààní tí èmi láǹfààní àti wà lọ́dọ̀ ṣọ́ọ̀kan kàwádà tó náà wà bó sínú sínú òṣùwọ̀n sí ẹ̀rẹ̀ kọ́lọ̀ kó tẹ́lẹ̀ àníyàn wa kó sì tún lékè rẹ̀ kọ́lọ̀ àlejò akọ́mọ́jì kí nǹkan kan ní ọ̀tọ̀ fún tọ́lọ́ ọba kọ́lọ̀ mẹ́jì kó ráyè nínú àníyàn wa lórí àwọn sẹ́wọ̀n yìí tọ́lá àwọn sẹ́wọ̀n yìí bí ọlọ́ọ̀dì àwẹ̀ lágbàbà kí ń gba ìdí ń táyà yìí ẹ̀ kí gbogbo ara wọn tó sùn kí ẹ̀fọ́ àwọn sọ̀rọ̀ pé báyìí sì kí ẹ̀fọ́ àwọn sọ̀rọ̀ tó ẹ̀mọ̀ pé ìgbìyànjú ńláńlá ni iṣẹ́ ńlá ni bàbá ìgbòrọ̀ rọrùn rárá inú kẹtí mọ́ gba agbára lọ láàárín jùlọ ọ̀rọ̀ sísọ tó kí ẹ̀ fún ààbọ̀ ìgbà àwọn ìfúnfún ọ̀rọ̀ sọ̀rọ̀ tó nira gà tí ìyàbọ̀ wá lọ ní àyíkẹ̀ tó dáa pẹ̀lú ẹ̀kọ́ sí nira tó yìí tẹ̀wọ̀n pé ìyọ́kọ̀ wá tira rẹ̀ lókò ní ọlọ́ba nìkan wọ́n ti fi yásùkú ayé àtàkùnyáwó ọ̀lẹ́lá ìlà ìlọ́mọ́ tó ń ṣàpọ̀ tààrà ìtọ́jú àwọn òfin mọ́lẹ́jókòó báyìí ti ṣiṣẹ́ rọ́lí ìtàbáyìí torí iṣẹ́ méjì wọ́n tó fún mi ẹni tó tún yẹ kó àwọn àbáwọn ẹni yẹ kó tún ti rán ìlú àwọn bá tó pè mí lẹ́pàá jáwó yìí pé ibi táwọn tó wà àbíyé tó ti fẹ́ méjì kí n ti rán ìlú kí n tún ṣe kíní tó mọ́ ti parí iṣẹ́ rán ìlú wáyẹ̀ mo fẹ́ iṣẹ́ ṣàkàrà báyìí tó náà ló fi jòkó sí àyè ibi tí ó kí ẹni tó jẹ ojúlówó tó kó jòkó sí náà eré ìkọ́ríká gbé ẹ̀wò òun náà ni hadithu kan tó wà mutadawi hadithu kan tí ó tó gbajúmọ̀ tó fọ́nká àdébí wípé ya'rifuhu al-'ammatu wal-khassa àti gbogbo mùsùlùmí lápapọ̀ àti àwọn ẹ̀sà mùsùlùmí gbogbo wọn ni ma hadithu náà gbogbo apáta òun náà ni a mọ̀ hadithu yẹ dáadáa nítorí pé hadithu yìí ó kún fún àwọn ẹ̀kọ́ ilé tó pọ̀ gidi gan àwọn ẹ̀kọ́ lóore bí i ilé tí Ànábì sallallahu alaihi wasallam tó fẹ́ kọ́ wa hadithu yìí hikaya ni ìsọ ni ìtàn ni ìsọ̀tàfúnni ni látọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam ilé ìbáyìí ló jẹ́ pé wáyé pé ajẹ́sí pé ìtàn sísọ ó ń kópa tó pọ̀ níbi tàrbíyàtò àjíyàl níbi ìtàn sísọ ó ń kó ipa púpọ̀ lójú ọ̀nà rírí àwọn èèyàn abáfẹ́ rí àwọn èèyàn lórí makarimul akhlaq lórí àwọn ìwà tó dáa bákanáà lórí àwọn àkọ́ ìlú sàmíyà àwọn àkídà tó ga as-salima as-sahiha àkídà tó lálàáfíà àkídà tó gbádùn tàbátẹ́ rí àwọn èèyàn lórí ẹ̀ nínú àwọn ọ̀nà tó dáadáa lè ṣe rí àwọn èèyàn òun náà lè لذلك لم يهمل الله سبحانه وتعالى هذا الجانب التربوي nítorí ẹ̀lú jẹ́ kọ́lọ́ ọba fúra rẹ̀ gan kò rá ojú kò rá abala yìí láre nínú Al-Qur'an ọlọ́run ọba àlékẹ́lá mọ́ pàtàkì ìtàsísọ púpọ̀ níbi ẹpa tí ń kó lójú ọ̀nà rírì àwẹ̀ ẹ̀ nítorí pé kò sí léyìn ó sì mọ́ gbọ́ ìta àwọn ẹni tó kọjá lọ tí ara èèyàn onímọ̀ bùmásọ tí ẹ̀mí èèyàn onímọ̀ tẹ́kalẹ̀ torí èèyàn onímọ̀ wú pé a ah, ṣe bí àwọn èèyàn bí ti wá náà làwọn ilé ìlànà sáàkẹ́ ń sàlìjànú àlìjánà tí ni pẹ̀lú ìdẹ̀ ń wá làwọn náà wá báwọn wá ní ọ̀pọ̀ ṣe sórí tí náà kí ò ṣe àbúsùnwọ̀n tọ́nà ọba àdékẹ́lẹ́ òjú wọn sẹ́wà lọ́jọ́ pé láti yáàmà só egun yẹn lè púpọ̀ tí yẹn bá ń gbọ́ àwọn tí wọ́n ti kọjá lórí ilẹ̀ lọ bọ́ sí lápá àwọn ipa wọn lórí ilẹ̀ kuma ń ṣe àǹfààní púpọ̀ gan bẹ́ẹ̀ ni tí yẹn bá ń gbọ́ nípa àwọn ẹni bú àwọn aburú tí wọ́n ṣe kuma ń dẹ́rù ayà ní àwọn kan náà ni wọ́n ti lórí ilẹ̀ rí tán balẹ̀ jẹ́ tó báyìí ẹwú ilé báyìí ó di kíyàn kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ló fi jẹ́ pé nínú sóràtù Yusuf níparí sóra náà ọlọ́run bá ẹgbẹ́ fi jíkúra pé ọlọ́run jíkúra pé nínú kọ́sọ̀sù wọn nínú tàwọn nẹ́bí ọlọ́run bá pàápàá jùlọ tà nẹ́bí Yusuf àti àwọn ẹ̀yà rẹ̀ ẹ̀bọ̀rọ̀tù lé orí àgbà ẹ̀bọ̀rọ̀ àríwòye nǹkan tí yọ ma mú ọgbọ́n bẹ̀ tí yọ ma mú wà sí bẹ̀ ní oúnjẹ nínú ọlọ́run bá ní àbáwọn tí wọ́n máa di jíúsì irú nǹkan yìí tó máa yọ ọgbọ́n wà sí ẹ̀kọ́ nínú tàwọn ẹni rí olẹ́ni olú albab àwọn tí wọ́n nílà káyì àwọn tí wọ́n nílà Islam ẹni tó dá Ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ìfisí ọlọ́run bá irú ẹni bẹ́ẹ̀ ló nílà ẹni sọ pé yẹn ní nígbà tí ọba mọ́ kí láàkáyẹ̀ ni ọba tọ́ sọ́nà ọmọ ọlọ́run ọba tí ẹmọ́ jọ́sìn fún fọ́mà fọ́lọ́run bá nìkan lè ẹmọ́ jọ́sìn fún èèyàn gbọ́dọ̀ pa nǹkan ní ìpapọ̀ wọn náà bá mọ́ tó bá yẹ pé yẹn bá ní láàkáyẹ̀ ni èèyàn mọ̀ pé da ẹgbẹ́ yẹn kan ọ̀tọ̀ láti mọ́ jọ́sìn fọ́lọ́run bá pé yẹn bá sì ní láàkáyẹ̀ èèyàn mọ̀ pé méjì ni wọ́n pín sí bóyá àwọn ìtàn tí ọlọ́run bá àríkẹ́lá tí ó fẹ́ kí afọ̀ràmọ́ kúrò ní irú àwọn ọwà tí ọlọ́run bá àríkẹ́lá ń sọ̀tàn nípa àwọn tí wọ́n wúrú wáyé fún wa ní o àbí àwọn ìtàn tọ́lọ́run bá àríkẹ́lá fẹ́ kí akọ́sí àwọn tọ́lọ́run bá àríkẹ́lá ń sọ̀tàn wọn fún wa mo sọ pé selban au ijaban selban au ijaban so àwọn ìtàn Qur'an bó ṣe mọ́ rí nìyẹn náà hadithu yìí bolo ń sọ́tà fún wa lẹ́yìn tọ́lọ́wọ́ bá nìkẹ́lá tí a ti sàrẹ́ fún akọ́lọ́wọ́ bá nìkẹ́lá kò fi ọ̀rọ̀ yìí tàn sísọ ọlọ́wọ́ bá nìkẹ́lá ò fi ṣe àwàdà nínú al-Qur'an ọlọ́wọ́ bá nìkẹ́lá ò fi ṣàwàdà gbogbo wa nílá ìlànà rí àǹfààní kó dàtọ́lọ̀ bá ní gbá bá sọ kankan nínú sọ́rọ̀ kan tó bá tó dé nínú sọ́rọ̀ mi tó bá tó sọ àníwò wípé àdíkò ti sọ lé nínú sọ́rọ̀ kan náà rí átorí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ mi ẹ̀kọ́ mẹ́ átoláwọ̀ ẹgbẹ́ mi ẹ̀kọ́ mẹ́ bọ́yá náà bá ní kẹlá sọ́tẹ̀ ẹni sókí àbọ́ tẹ́lẹ̀ bí Al-Qur'an ṣe rí yẹn bẹ́ẹ̀ náà Nabi sallallahu alaihi wasallam mẹ́ tàbí fẹ́ kí á kọ́ sí àwọn ẹni rí sáájú ẹ̀ ó ìsọ̀tà àwọn ẹni bú náà tàbí fẹ́ ká jìnà sí àwọn ìkàtà sí tàbí rí ìlú ọlọ́ọ̀bà nínú àwọn ọ̀tọ̀ sánàbí sọ̀rọ̀lá ọ̀sọ̀rọ̀ sọ òun náà ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí nínú tàwọn táwọn ẹni sọ fún wa tó fẹ́ ká kẹ́kọ̀ọ́ mẹ́rẹ̀ ni tàwọn mẹ́ta tí àṣàlàyé hadith yìí kálíbà máa bí ó ṣe gbajúmọ̀ tó bí hadith yìí kálíbà bó ṣe gbajúmọ̀ tó àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àbáwọn ní hadith òun wọ́n gba hadith náà wa hadith yẹn a rí inú musnad imam ahmed hadith tán wí ó wà nínú musnad imam ahmed ọ̀nà méjì láti inú musnad bákanáà a rí inú al-muntakhabu fi musnad bin musnad abdul hamid a rí tí a hadith níbẹ̀ bákanáà a rí inú bukhari a rí hadith nínú Sahih Bukhari ọ̀nà mẹ́rin ló wà nínú Sahih Bukhari bákan náà a rí nínú Sahih Muslim hadith wà nínú Sahih Muslim ọ̀nà kan a rí nínú Musnad al-Bazzar Musnad àfáwà al nínú ẹ̀ ọ̀nà níbẹ̀ Mu'jam Abi Ya'la al-Mawsili nínú tíra nínú tíra Mu'jam Abi Ya'la al-Mawsili àrídọ́nà kan bẹ̀. bákanáà rí nínú mustakhraj Abi Awana mustakhraj Abi Awana ọ̀nà méjì láti rí mẹ́ àrí nínú i'tilal al-qulub lil khara'it bákanáà karamatul auliya lillalikai min sharhi usuli i'tiqadi ahli sunnati wal jama'a arimbe arinu mukhtasarun nasih fi tahdhib alkitab aljami' as-sahih arimbe lonaka al-adab lil bayhaqi tira al-adab tira hadithuna ni gbogbo àwọn tira tí mo ka tira hadithu ni títí al-imam al rahimahullahu ta'ala arimbe arinu as-sunan al السنن الكبرى للبيهقي سمعت سنن نجي يا الإمام البيهقي السنن الكبرى أتي السنن الصغرى بتعالي منه السنن الكبرى تتعفى البيهقي رحمه الله تعالى آه بكنا أتواري منه آه شعب الإيمان ṣọ́ẹ̀bùl iman ta fáwa albayhaqi náà ni a fáwa albayhaqi náà lọ́sẹ̀ ṣọ́ẹ̀bùl iman àárín náà ní ọ̀nà méjì so eré ìbáyìí kò ní àwọn ọ̀nà tí àwọn mọ̀rọ̀ jẹ́ ìtọ́wọ̀ ní tẹ̀ tí a ti rí hadithu náà àwọn ilé tọ́lọ̀ bá lè gẹ́lá ní kéèmì rí ni ẹ̀ so a tún lè rẹ́lò mí tí ó tún rí tó bá tún rí tíra jù mẹ́lọ tí ó tún rí ju àwọn tíra tí mo kàí lọ nínú tíra hadith láti rí ọ̀rọ̀ náà ilé báyìí nǹkan tí ó àǹfàní tààrí bẹ̀rẹ̀ pé a jẹ́ pé hadith wà mashhur ó wà mutadawi hadith tó gbajúmọ̀ ní tó káàkiri lọ́dọ̀ àwọn àpá òní hadith tó gbajúmọ̀ tó káàkiri náà lẹ́yìn ilé báyìí ẹ kí a gbé hadith náà ẹ kí a gbé yẹ̀wò máa máa gbìyànjú láti máa bọ̀ láàrin ẹgbàwá tó wà nínú alimamul bukhari àti ti alimam muslim àìlèdìmọ̀ ọ̀ṣọ́tọ̀lọ́ kí ọlọ́wọ́ bá nìkẹ́lá kí bọ́ wa kẹ́ àwọn àgbàfáwà ní méjèèjì alàlá ilaha illallah so ilé ìbáyìí inú ẹ̀ ni ma ti máa gbìyànjú àti wo ẹgbàwá ti ti alimamu rahimahullahu ta'ala mo láwọn gbà wá ní ọ̀nà kan nínú tíra wọn nínú bí dábì ti rí náà tó ń sáré cross mind nísìn tó yẹ́ sí pé mi tí mẹ́nu bà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òun ni nínú Riyadus Salihin títí àfáwà annáwàrí Riyadus Salihin àfáwà al-Imam an àwọn náà mú wá nínú Riyadu Salihin wọ́n mú wá ní báàbù báàbù ikhlas wa ìṣìdọ́rì níyà ti fi jami'i al'amali wal aqwal albariza wal khafiya báàbù ikhlas báàbù tí ó sọ fún wa nípa isi àkọmọ́ àníyàn wa fún ọlọ́wọ́ nítorí tọ́lọ́ọ̀bá nìkan tí nǹkan mí lẹ́yìn ọlọ́ọ̀bá nìkan láti ò ní kún èròǹgbà ọlọ́ọ̀bá nínú àníyàwó bákan náà ìṣbọ́rù níyà o ní pété ìbá mẹ́ ṣiṣẹ́ kan tó jẹ́ o mẹ́ ń dá kíyàn mú àníyàwó ọ̀tọ̀ ní ikhlas ọ̀tọ̀ ní ìṣbọ́rù níyà kíyàn mú àníyàwó kò sí ìbá fi jami'il a'mal níbi gbogbo sẹ́tì ẹ̀bá fẹ́ ṣe tọ́jẹ́ sí ìbádà naam wal aqwal àti gbogbo ọ̀rọ̀ tí ẹ̀bá fẹ́ sọ tí ẹ̀fẹ́ sí lọ́ọ̀bà albariza àwọn ilé tó hàn mẹ́ àwọn iṣẹ́ àwọn iṣẹ́ kan mẹ́ tó ẹkó hàn àníyà níyà àti níbi ikhlas lórí ẹ̀ wal ó sọ̀rọ̀ nípa ìmọ̀ sí ìkìláàsì fọ́lọ́wà nínú hadithi láti ní sámarọ́tù ìkìláàsì kí ni àǹfààní kí ń bẹ fún kíyàmọ̀ sí ìkìláàsì fọ́lọ́wà kí láǹfààní tó wà ní kíyàmọ̀ sí ìkìláàsì kí ni àwọn alfawaidu dunyawiyya àwọn àǹfààní kiri ayé tó pé àwọn àǹfààní àwọn àǹfààní ti rí ayé àtàǹfààní tàkìyàmà méjèèjì ni ó wà ní kí ẹ̀mọ́ ní ikhlas wa la tansaw anna al-ikhlas shartun min shuruti sihhati al-a'mal ẹ̀sìnà gbàgbé ẹmẹ́jẹ kágbàgbé pé ikhlas mẹ́jẹ̀mú kan ló jẹ́ nínú àwọn mẹ́jẹ̀mú tí iṣẹ́ ẹ̀mọ́ fi sí pé tí iṣẹ́ ẹ̀mọ́ fi lè irú ẹni báyìí ò ní ládá iṣẹ́ rẹ̀ wal ikhlas aw arriya'u madkhalun min madakhili shaytan ìmọ̀ ṣe kárí ni ọ̀nà kanú àwọn ọ̀nà tí ṣetán ma ń gbà wọlé sí àlára madkhalun min madakhili shaytan wallahi ó burú kó jẹ́ sí wípé èyí ó ṣiṣẹ́ kan èyí ó dààmú ṣètọ́nà wa ba iṣẹ́ yẹn jẹ́ pẹ̀lú àníyàn ó sì kéré nínú jẹ́ tí yóò ṣe tí ṣètọ́nà fẹ́ bà ní ẹ̀jẹ́ lórí ẹ̀ ó kéré gan ó kéré gan ló jẹ́ tí yóò ṣe tó pọ́ mẹ́ẹ̀dẹ́ ìyẹn nífẹ̀ẹ́ káwọn yẹn máa rí ọmọ ẹ̀dẹ́ ìyẹn tí ẹ nífẹ́ káwọn èèyàn máa rí òun lẹ́ni ọlọ́run tó nífẹ́ káwọn èèyàn máa pọ́n òun lé tó nífẹ́ káwọn èèyàn máa sátẹ̀lé ìrọrùn yìí nítorí ọ̀rọ̀ ìbáadà tí ń ṣe fọ́lọ̀un wallahi alazim irú ẹ̀dẹ̀ báyìí bọ́rọ̀ ló ti já sí ni pé ọ̀pọ̀jínà ìlàmà àìbìlú ní àìbẹ́lì pẹ̀já ìlàmù àbá àmàfúrọ̀ àwọn iṣẹ́ tó ṣe tọ́ ọlọ́run bó fi hàn pé wọ́n ló ṣe dáadáa báyìí gbogbo yẹ pọ̀ tó tó bá yẹ kó bá ṣe ìkìláàsù pẹ̀lú ọlọ́run bá ní gbogbo ìbá lè ṣe láǹfààní tó pẹ́jà ẹgbẹ̀gbẹ̀ àbá àmọ̀túrọ̀ ọlọ́run bá ní aṣọ di tákùdànù bí olùgọ́ bí fláwà kò yẹ báyìí àkùdànù bẹ́ẹ̀ tí ò ní wúlò fún ọlọ́run bá ní ká fọ́sọ́ wà fún bẹ́ẹ̀ àríyá nínú ọ̀nà tí ṣetán ló ń gbà wọlé síyàn lára ní àwọn kan bẹ̀rẹ̀ sí ibi tí ṣetán tí ma ń mú wọn títorí méjì níṣẹ́ méjì àti ìkìláàsù ẹ̀lú

ṣètọ́nù àwọn èèyàn wá kún sọ́nà méjì ṣètọ́nù àwọn ìtàn mẹ́lẹ́ pé ní mùtábà ló ti gbá wọn mú àwọn onídílé àyẹ ó zàyíyánà àwọn iṣẹ́ tí ó dá fún wọn ó sì ń gbé ẹ̀kàn e wọn láwòrán ẹ̀sìn àìbẹ́ẹ̀kọ́ ni inú wọn mọ̀ wá dùn pé àá ah, ah, àbá ẹ́ iṣẹ́ tà ń ṣe yìí kọ́ tó bí ìyá rẹ̀ láti ń ṣe ọkàrí ṣùgbọ́n kò dá kéèyàn pẹ́ lẹ́nu sẹ́kọ́ ló fi ń dá kíṣẹ́ yẹn bá ti dábàá di súnnà kò tí yẹ báyìí pé ah, àwọn àgbàlagbà yìí táwọn tá bá láwọn àgbàlagbà lọ gúrù nǹkan báyìí ṣe tọ́nà wá síta ìdáná rẹ̀ yóò sí lọ́sọ fáwọn èèyàn yóò kún lọ́dà tó dá yóò kún lọ́dà ẹ̀sìn àwọn èèyàn wá ní ìsáburú nítorí ẹni àfáwà Sufyan al-Thawri ó ní

ìlànà bàbá ní àwọn àgbàlagbà ìtàbí tàbí jẹ́ ní ọlọ́run tọ́lọ̀ fi yọrù sí wọn tán sọ fún ọbẹ̀ inú ní ṣepa olóṣíká pọ́nà yọrù sí wọn nígbólóṣíká àwọn ọ̀rọ̀ asọgbọ́nú àwọn ọ̀rọ̀ tí ò dá láwọn ọmọ sọ àwọn tí ń ṣe níyàwó ní bẹ́ẹ̀ túbá mẹ́ láíláí bẹ́ẹ̀ sọ fún ẹgbẹ́ kìí sẹ́sìn wọ́n bá ń jà wọ́n bá ń jà wọ́n rí sí pé ẹ̀sìn làwọn ṣe so nítorí ẹ̀ ṣe mọ̀ pé nǹkan ṣe tọ́lọ bá ti fi nǹkan ṣe tọ́lọ tí ó bá fi báyàn mú tí yóò ní bọ́m̀bẹ̀ tí ó fi lọ pàdé ọlọ́run tí ó fi báyàn ní ayé àtàkìyàmọ̀ jẹ́ inú ẹ̀dùn sí jùlọ náà fi láìpì bí yáà ẹ̀ṣẹ̀ lọ nínú àwọn ọ̀nà ṣe tọ́lọ bá báwọn ìyàkà ni ẹ̀ ṣe wá rán wọn míì àwọn alùsúnnà àtàwọn míì àwọn dídá náà àwọn ìṣẹ́ra òun dídá lẹ́yìn pé iṣẹ́ wọn ọ̀dá àníyàn ètò ń já lọ́pọ̀lọpọ̀ náà nígbà míì àbí kí ni káti pẹ́jẹ́ ní tọ́pọ̀ síta ọwọ́ ń pẹ́jẹ́ síta ìyẹn wá dàbí ètòlá gbangba wọ́n dé kẹ̀kẹ̀kẹ̀ kí lórí tọ́ bọ́ sínú lé èdè tó káwọn ẹ̀rìmá tọ́lẹ̀ bá ah! wa àjíbọ́lọ̀ sọ́rọ̀ ẹ ma wá gbé àdúrà fún wọn ọ́n polówó ọjà ni àníyàn rẹ̀ ọ̀dá wàláì ẹ̀kẹ̀lẹ̀ rò pé ń tẹ ìbáadà kéṣẹ́ ìbáadà náà ní ṣe wèrè pè ní o bẹ̀tẹ̀ pé ìbáadà ló ń pè àní ìtúnjà lórí ẹ̀ àníyàn lè tún dá lọ́pọ̀lọpọ̀ bá ní àbáwá tún dá náà gbàtíṣẹ́ náà ti dá kò sí ìráyé tó wàhálà ní o lè sìn ẹ̀lọ́pàá ní lọ́jọ́ ìgbẹ̀rẹ̀ ti yába ṣùgbọ́n àrísúnnà àwọn míì nínú àwọn àrísúnnà àwọn máa gbìyànjú láti rí pé gbogbo iṣẹ́ tó máa ṣe ṣùgbọ́n bí tí ṣetán tí ń mú àwọn oníyọ̀rọ̀ àníyàn ṣetán ọkà bà ní ẹ̀jẹ̀ mọ́ ọlọ́wọ́ rẹ̀ láwọn ọba ṣòfòṣẹ́ wọn wá ní yàtọ̀ sólí bídíà iṣẹ́ èèyàn ọkàn dáa ni iṣẹ́ wọn dáa tó tọ́ ṣùgbọ́n tó máa ń bàtà máa jẹ́bẹ̀rẹ̀ sí yáàmà bó ní bídíà ó ṣe ṣòfòṣẹ́ rẹ̀ láwọn ọ̀padà ṣòfòṣẹ́ wọn ní ọmọ ẹ̀dí kó bàbá ara wọn bí kanáà ní wọn gbà wà láyé tí pọ̀ ń wà ń yẹ́ àti ibi tọ́rọ sí inú ọjà sí pé báyìí ṣòkò nímọ̀ yí pé àníyàn lọ́bàjẹ́ so kọ́nà bá nígbà kó sọ́wà kó bí irú àwọn kọba yìí so ní sọ pé àfáwà alìmáàmù Nawawi rahimahullahu ta'ala wọ́n mú wá nínú báàbù tí mo sọ yìí báàbù ikhlasi wa ihdari niyyati fi jami'il a'mali wal aqwali albarizati wal khafiyya àwọn ni hadith tó wọ́n mú gbẹ̀yìn wá nínú báàbù yẹn kan tó sí bọ́ sí báàbù tawba hadith tó mú gbẹ̀yìn wá nínú báàbù yẹn hadith tàbẹ́kà yìí náà so a ẹjẹ́ káwọ hadithu náà mú ní kálọ̀ wọ́n sahihu muslim pé kí a ka káwọ́kọ́ ka ẹgbàwà ilé tó wà ní sahihu muslim so in sha Allah àwọn àwọn ìgbàwà ilé tó wà ní sahihu bukhari náà ní kankanlẹ̀ ní gbogbo ẹ̀ṣẹ́ ló ń sàlàyé bákanlẹ̀ ní gbogbo ẹ̀ṣẹ́ rí ṣùgbọ́n gbà ní àwọn bí gbólóhùn mẹ́ta kan àwọn ó gbà wá pẹ̀lú àwọn gbólóhùn mẹ́ta ẹni tó gbólóhùn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó ń sàlàyé ara wọn torí nǹkan tí àwọn àpá olùmọ̀ tọmọfí ń fa ìmọ̀ hadith jáde àbí ẹ̀kọ́ ọmọ hadith àbí túnmọ̀ rẹ̀ tọmọfí ń gbóyí dáadáa ó ní àwọn hadith ní àwọn ìgbà wọn ń sàlàyé ara wọn láwọn fọ́n sọ pé alhadithu yufassiru ba'duhu يفسر بعضه بعضا أبقى يا ما شو أبقى نقول تفسير القرآن تفسير القرآن بالقرآن تفسير القرآن بالقرآن في القرآن في القرآن قولوا دا جنا ولا تين بعد تفسير àwọn ayà kan mẹ́jọ́ fọ́nà bàdé kẹlọ́ sọ ní bọ̀rọ̀ gidi tó bá jínú ayà mẹ́rọ bàdé lọ pọ̀ sí ọrẹ́ bákaná alhadith òun náà máa túra an kò ní tafsirul bil hadith kàtàkì hadith túra wọn gẹ́gẹ́ bó ìjẹ́ sí pé alhadisu yufassiru al-Qur'an hadisu wa ma túmọ̀ Qur'an náà àdẹ̀túmọ̀ túmọ̀ ara rẹ̀ àtúmọ̀túmọ̀ hadisu ara rẹ̀ náà so nítorí àwọn àǹfààní yìí nítorí ẹ̀lú jẹ́ pé tàbá wẹlé ìdí ẹ̀ àtúnlẹ̀ wẹlé ìdáì pàápàá jùlọ bí tí àwọn gbónà yẹn bá ti túra wọn tó ti yàtọ̀tọ̀ síra wọn tó lè ń túra wọn na tàbá lọ́wọ́ Muslim ní hadith 2743 hadith 2743 ibẹ̀ láti rí ní bábù ní bábù qissati ashabil ghar bábù qissati ashabil ghar thalathati wa tawassulu bi salihil a'mal bábù tí wọ́n ti ń sọ̀tọ̀ nípa àwọn mẹ́ta tí wọ́n kó sínú ihò àpáta ìdánkù ní tó yẹ́ sí èèyàn bá ń sá sínú ẹ̀ láti gbàgbògi láti sẹni ìgbà mí tí rẹ̀ bá sú àwọn èèyàn àwọn arìnrìnàjò léjọ́ nǹkan tí ó lọ́jì sí tó lówó lọ́wọ́ tí ẹ bá lówó hòtẹ́ẹ̀lì lọ́wọ́ tí wọ́n bá sì lówó lọ́wọ́ náà tó bá ti pé èèyàn rẹ̀ kan tọ́wà ní tí ó fẹ́ gbó sí lọ́pàá tonight bẹ̀ ṣùgbọ́n níjọ́ òun nǹkan òfin bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ àwọn ìrìnàjò mìíràn ń bẹ̀ẹ́sẹ̀ ẹni tí ní sí náà kí ò lè rí bẹ̀rù kí ilẹ̀ súyàn sí ojúgbó tẹ̀lẹ́kẹ̀ẹ́ gbogbo tí ọmọ ìrìnpínlẹ̀ ni ọkà lù títí títí òbìdè ilé ẹ̀rọ gbà mí náà ò lè rí bẹ̀rẹ̀ náà tí wọ́n fẹ́ sá síbì kan pé kí èèyàn forí pamọ́ síbì kan kí ilẹ̀ fi mọ́ àdíbáwọn wàsá ìlú tó fi ń tíráàbù ń gbà yẹn ọ̀dà bíi ti wọ́n sì àtàwọn míì tó tó rọrùn jù àbáwọn méjì tó rọrùn tó ṣùgbọ́n pé pé ìrọ̀rùn bẹ́ẹ̀ tayọ pé àárín ìrìnàjò lórí ẹsẹ̀ àbí rírà ilé ìjọ pé ó ń ṣẹlẹ̀ lásìkò nì so àwọn ará àgbáyẹ tó bá rìnrìn àjò lọ tí wọ́n bá dé tó bá di àsìkò tó rùn bá mú jajá tẹ́lú láti sinmi inú omi tó bá ń wá láti sá sí lọ́pọ̀lọpọ̀ ó ní ìlú àpáta pẹ́kọ́lù ẹ̀mọ́ tútù ó sì máa ń dáàbòbò ní láti sá sínú ẹ̀ nígbà pẹ́yẹ̀ wọnú yàrá mẹ́rin ìwò àpáta ní pè ọkùnrin mẹ́ta tí wọ́n bọ́ sínú àpáta lábẹ̀ẹ̀rẹ̀ ni wọ́n ti mú hadith wọ́n ní báàbù qissati ashabil ghar al-thalatha wa tawassulu bi salih al-a'mal àti ìmá sí àkàsọ̀ lọ́sọ́dọ̀ lọ́ọ̀ba pẹ̀lú àwọn iṣẹ́ rí wa káfí bẹ́lọ̀ wa tawassulu bi salih al-a'mal kábẹ̀ lọ́wọ́ bá pẹ̀lú àwọn tí a 27 báàbù ẹlẹ́ẹ̀kẹ́ tàdé ní ọgbọ̀n wọ́n ní ká wọ hadith 2743 wọ́n ní haddathani muhammad ibn ishaq al-masili haddathani anas ya'ni ibn ibn ibn iyad aba damra ya'ni ibn iyad aba damra wọ́n muhammad ibn ishaq al-masili hukumin niro wọ́n ní anas ó fún mi nírò wọ́n ni tágbàrí pẹ̀lú anas ní ibn iyad abu dhamra an musa ibn uqba òun bá wá látọ̀dọ̀ musa ọmọ uqba an nafi' tó ń bá wá látọ̀dọ̀ nafi' nafi' táwọn yìí maula ibn umar ni òun ni ẹni ẹkẹ́ ibn umar lọ́bọ̀kùnrin lẹ́rùn ó wá jẹ́ mùláàbí wà kana taliban wa mùláàzìmà níbi Umar radiyallahu anhu ó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ẹni tó dún ní mọ́rin ìbìnà Umar ẹ̀kọ́ mẹ́tẹ̀lẹ́ ẹni tá a bọ́pọ̀ ẹrú lọ́rùn rẹ̀ ni lẹ́rùn rẹ̀ kó wá ibn Umar ó ń tọ́ka sí lójú Umar káàdì kò tàwà sí ẹni tó rẹ̀ rẹ̀ ńlẹ̀ púpọ̀ ṣáwà lè ṣe bẹ́ẹ̀ pé kódà ẹni tó lò sí wà ní rank níbi iṣẹ́ àwọn jọjẹ́ junior officers ṣe ààrẹ máa kí èmù pé èmi àti ẹ̀rùjọ sínú sàwáwù náà tó wà wọ́n ẹkù mọ̀ náà tẹbà tí ẹ̀tí wá bẹ̀rẹ̀ kí níwà ẹ̀yọ́ mọ̀ sí ẹ̀yẹ tí ẹwà ilé ẹ̀kọ́ lójú wọn so àti bẹ̀bẹ̀ lọ́nà àwọn ìran ìgbéraga tí ń bẹ̀lẹ̀ ní ẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wa àbọ́mọ̀ ọ̀dọ̀ rẹ tí ń bọ́ jíṣẹ́ tó ní máa lórílò ẹrú ẹni táwí ẹrú nípa ìbìnà ìbá lọ́pọ̀kọ̀ ẹrú lọ́rọ̀ ẹ̀ kọ́sọ̀lọ̀ ọmọlúwàbí ní náà bẹ̀rẹ̀ sábà wọ́n sọ̀rọ̀ nípa ẹlúwùl isnad pé nínú ọdún nínú hadith amẹ́gbẹ̀gbẹ̀ kan ní al-isnadu al-ali àti al tẹmọ́sọ̀ nípa ìlúwù islam nínú àwọn islam tó gajù láyé lọ́dọ̀ inú ẹ̀rọ àdílé malápa aláàbọ̀lọ́dọ̀ ẹ̀fẹ́ àdébìn ẹ̀rọ torí pé iná ẹ̀fẹ́ ó jẹ́ kò láti ẹ̀tọ́ súnmọ́ ìlú ọmọ ìlú kéèsì òun lè máa lọ́kàkà lọ́dọ̀ inú ọmọ ṣùgbọ́n àwọn olú kéèsì kó wọn lè kárí islam gbẹ gajù lọ́dọ̀ inú ọmọ ṣùgbọ́n àwọn tí islam gbẹ gajù táfẹ́ máa rí irú ẹ̀ mọ́ òun iná ẹ̀fẹ́ maula ibn ẹ̀rọ òun lọ́gbà hadith yìí ọgbà alátọ̀lọ Abdullahi ọmọ ìrọ̀ ní ṣókí ibi tá bá ọ̀rọ̀ dé inú àwọn ẹ̀kọ́ àti inú àwọn ọ̀nà tí àwọn àbáwọn ní hadith tó mọ́ fi ṣẹ́kù torí ìmọ̀ nípa ṣẹ́kù hadith ó kọjá bá ṣe mẹ́rin wẹ̀ táwọn

ẹni náà ń pè ní isnad isnad yẹni pé àwọn tá a gba ọ̀rọ̀ wá látọ̀dọ̀ wọn tó fi lọ́dọ̀ ànábì sọ̀pọ̀sọ̀lá wà isnad ní ẹ̀dí àwọn àbájẹ́gbọ́ ẹgbẹ́ isnad nínú ẹ̀sìn lọ́wà torí pé òun láti mọ síhàtùl àkọwàl wà dọ́ẹ̀kùhù òun làwọn ní ọ̀pọ̀rọ̀ kan lẹ àbọ̀rọ̀ wà tí è bá débi ìsinẹ́dù tàà mọ́ fi ń mọ́ àríṣọ́ lálàáfíà tí lè tí ọ̀lá lálàáfíà ni àwọn èèyàn tán parọ́mà lẹ́bí àtàwọn tí wọ́n parọ́mà lẹ́bí ni làkọ́ọ́lẹ̀ mẹ́ṣá àwọn ọmọ ṣá ó ń kálukú ọ̀bá kàmá ẹn tó bá wù ní ọ̀bá kàmá sọ tó bá wẹ̀ adéwọ́lẹ̀ nẹ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam táwọn kí àbábẹ́ parọ́mà lẹ́bí bẹ́jẹ mọ́ sí ìjọ òní wọ́n bí ànẹ́bí nílé tẹ́jú lu adé tánàbí fi di adéwálé ànẹ́bí wa Muhammad adéwọ́lé wálé sí tọ́bájú wá pọ̀rọ̀ fẹ́ bá lákàáyé báyìí wọ́n fẹ́ anẹ́bì lọ́tọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ fẹ́ lẹ́bí òwú lẹ́yìn pé bá nìtì nítorí rẹ̀ jẹ́ pé àwọn àfà lámíyà kúnú yas'aluna 'ala al-islam gbogbo lẹ́jì mọ́ sọ́wọ́ nínú muqaddima imamu nínú eh, muqaddima sahih muslim al muslim mọ́ pẹ̀lú àwọn islam kò sí ìrá ìsìn ilé tí mo sọ lẹ́kan alìmọ́bìnà àwùjọ ayé lọ sọ wọ́n ní àwọn àbá ní àwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ lámìyàkúrú yẹ̀sàlúnà alìsìnàdì wọ́n kí ń bèèrè lọ́wọ́ àwọn èèyàn nígbà tí nǹkan dá ló kí ní sinadu ẹ̀ wọ́n kàn tàbátí tàbátí ọpá náà bí sọ báyìí wọ́n bẹ̀rẹ̀ sí màgbà lọ́dọ̀ rẹ̀ torí pé wọ́n mọ̀ pé gbogbo wọn gbàyẹ ọkàn balẹ̀ wà lámà wọ́n kàn á ti fitna ìgbà tí fitna wọ́n bẹ̀rẹ̀ sí tẹ̀lẹ̀ táwọn bẹ̀rẹ̀ sí mọ̀ pa ọlọ́pàá nàbì àà lọ́wọ́ sammu lana rijalakum àwọn èèyàn yìí tẹ́ gba àdíjì wọn lọ́dọ̀ wọn ẹjá fọwọ́ fún wa fayunzaru fa idha kana min ahli sunnati yuqbal hadithuhu ama wa wo yesi wala yo kon ta ba di ba wa sunna ya ba hadithu wa wa idha kana min

pé níbo ló gbé tẹ́lẹ̀ tó nítorí ẹ̀rọ jẹ́ pé nígbà tó máa ń wá tẹ́gbà mí wọ́n rẹ̀ nìkan wọ́n ni majhulul aini pé ẹni táàtí ẹ̀mọ̀ rí láyé ẹni tí ó ẹ̀dí nẹ́pẹ̀ ní majhulul aini pé wọ́n kàn kúkì ní èmù yẹn ààrí àkíkọ̀fẹ́ ni pé ààrí èyàn kan tí ń jẹ́ láyẹ pàtó ní ayé sẹ̀pẹ́lẹ̀ ẹ̀rẹ́ ti ń bá wọn tánkà kúkò kọkàwá tánkà ní ẹ̀ẹ́ àṣíṣ náà dùn ní ẹ̀mí ọ̀dà àjátà ní Abdurrazzaq and Musa an you ẹba tó gbogbo ẹba àdínìyànjú wà láì tó inú ìyẹ́ ni òjí àwọn èèyàn tó máa sọ pé àdíṣì kan bọ̀ọ̀yí àdíṣì kan sọ̀hí àwọn ẹba máa sọ nítorí pé ìtumọ̀ mọ́ ń parí wọ́n ni Albani ọbẹ̀rẹ̀ sí yọ ojú ọ̀fẹ́ jẹ́ àdíṣà nẹ́bí wọ́n ń kún wẹ́lẹ̀ rẹ̀ ilé tó bá wúlẹ̀ lọ́dọ̀ kọ́ Albani tí ọba yé èèyàn dákẹ́ ẹlòmí tó bá sọ̀rọ̀ báyìí ẹ̀ẹ́dẹ̀ ti mọ lẹ́gbẹ̀ẹ́kọ̀ rẹ̀ sí mọ̀ pé fáì mo rò pé nǹkan wà nílẹ̀ ni àti òtí ẹ̀sìn kankan níbi tó tó sọ yìí ọ̀rọ̀ ẹni tí ò dákan mọ̀ nípa ẹ̀sẹ̀ ni ẹni tí ò ní tí ọba jẹ́ mọ̀ ó dákẹ́ kò tí ìbáyìí ti kò ní tọ́ọ̀bọ̀ ṣùgbọ́n lómi tó bá láti ń pè láàfábà àbọ́n ti gbígbà gbogbo nǹkan náà fẹ́ máa dá sí náà mọ́ á sọ ìsọkúsọ lọ́rẹ̀ ìbá àdísù a ní kata na pè ní majhulul láàrín a sì ní ta ń pè ní majhulul hal majhulul láàrín rẹ̀ tó tẹ́ àti ẹ̀mọ́rí ilé ayé akàngbó kọ́ yẹ awáwádìí títí ààrẹ ti ń jẹ́ bẹ́ẹ̀ ta ní jẹ́ báyìí ìgbàwó náà di ìgbàwó ló kù àwọn olójọ́ gbogbo ẹlẹ́ẹ̀kejì wọ́n tó kékeré mẹ́júrù hàn ẹni tó ẹ́ pé àmàtí sí rẹ̀ bóyá ń kúrọ ni bóyá èèyàn rẹ̀ ni awátẹ̀rẹ̀ àríṣẹ́ sí rẹ̀ wọ́n ni tọ́bá ti díbà ẹgbẹ́gbà àdíjú ẹ̀ tó pé ààrẹ fọ́kànbalẹ̀ tọ́bá ẹgbẹ́ kúrọ ń gọ́ atọ́mà ó bẹ̀ta àmà hálù ẹ̀ nítorí ọjọ́ pé táwọn afáwọn ní hadith bá rí èèyàn kan ṣe rí sí tó dúró dédé ni bá rí pé èèyàn tó dúró dédé sí èèyàn pé

wallahi ìyẹn kódà ó lè take more than five hours láti mọ̀ sàlẹ̀ gbogbo táwọn wí níwọ̀n bá bí wọn dímọ̀ èèyàn tó ṣe má kò sí ìbáyìí sí tó bá yẹ páwọn olùmọ̀ tí tọ́lọ́wọ́ bá fi mọ̀ kẹ́ni tán mọ̀ àdíṣù dáadáa tọ́ ẹgbẹ́ ìkéré nù so ilé báyìí wallahi àìmẹ́yẹ ọjọ́ wọn sàlàyé àwọn ìlàlì tó wà níbi isnad wọn sàlàyé ẹ̀fún ìyàlọ́nù kálìbà wọn pé ilé yìí ṣiṣẹ́ kan tí èyàn kan ń òsì ìbáyìí so ló fi jẹ́ pé àfáwà bàbá àfá Sheikh Al-Albani ìgbà tó ní pé Sheikh Al-Albani tó wọ́n yan ìmọ̀ gbájúmọ́ hadith láyé pé tafẹ́ máa ṣe yẹn ah wọ́n ni wọ́n wọ́n Sheikh Al-Albani mẹ́tò yíwọ́ tó fẹ́ tó yíwọ́ yìí wọ́n ni kí ni wọ́n iṣẹ́ hadithu àwọn olùsèyàn tí èní lárí ìmọ̀ ṣe torí pé bẹ́yàn bá ti bẹ̀rẹ̀ ìmọ̀ hadithu tó tọ́ pàláì kódà bó kú náà kan lọ́wọ́ yà tí ò ti jẹun tíra lè yóò bẹ̀rẹ̀ gbogbo àti gbogbo èèyàn bá ti wá owó lọ tó ń wá owó tó ń kọ́lé tó ra mọ́tò bẹ̀bẹ̀bẹ̀ ìwọ wà níbi tó ṣe kí ni tó mọ̀ sí ṣíkmọ́ pé mo mọ́ ń wá ọkùnrin kẹkàkiri mọ́ sọwá ní mọ̀ wá ọkùnrin kẹkàkiri wàláhì ó ní náà ní 50,000 naira because tó bá gbọ́ pé ìlú kan ó ti sáré pé mọ́tò ọlọ nìyẹn tó bá gbọ́ pé ní ìlú kan ó ti sáré pé mọ́tò ọwọ́ ata travel káàkiri ẹ̀dàkùn gbò nìyẹn tí ní lárí ní ibi yóò tó sọ bàbá ṣe kàrí báyé sọ pé mọ́ kọ́ gbogbo èdè ọ̀nà tó jùwọ̀ ọ̀fẹ́ tó sì ní ìwọ̀n mẹ́yọ́ ó dá pé mo ti ń sàkíyèsí rẹ̀ pé ẹnu hadith sunatul mafalis isi àwọn tí máa ń tòṣì pẹ̀lú wẹ́lẹ́ yìí báyìí ọlọ́run òjé kó rí nìkan kan láàyè nínú ọkàn ṣe kàlùbá ní àwọn sàgbàjúmọ̀ ní ẹwùn tán padà jì lágbàáyé lónìí ó kọ ohun òjé parẹ́ títí ìyàmọ̀ ọlọ́run bá nínú Islam nínú Islam ọlọ́run bá àdíkẹ́lá ahya dhikrahu ọlọ́run bá àdíkẹ́lá ó yí orúkọ rẹ̀ ó yí ṣe kàlùbá ní ọlọ́run bá àdíkẹ́lá immortalize kò sí ìwáyé sí ọlọ́run bá di mọ̀tàláìdì Sheikh Al-Albani tàbá ń sọ̀rọ̀ Sheikh Al-Albani bíbá ikú wọ́n sí ń bẹ wa ní àbíbí tí a kàtí lé fún wọn tí kú ẹlùmígbà òjì ẹnu pé Sheikh Al-Albani ti kú ti pẹ́ láti 1999 so gbọ́nà bá kí ó sà lọ́wọ́ ẹwà wọn tó sáájú wọn náà nínú àsìkò tá ní ó fún gan ẹ jẹ́ ká kàn lọ sí bí ọ̀dọ̀ Abdullahi ibn Umar nìkan nínú àwọn èèyàn tó bá hadith wa kásọ̀ tán tánà pẹ̀lú Abdullahi ibn Umar nítorí pé mo sọ kíní kàmí táwọn bá bàbá jẹ́ sharhu hadith wọn kà ní mú mọ́tún lásán kàmá jẹ́ sharhu mọ́tún lásán lọ wọn wọ́n sàlàyé sanad gbogbo àwọn ìtọ́ bá sápamọ́ sínú sanad ní ẹni jáde mo sàlàyé ẹ̀yẹ lórí jẹ́ sí pé Ah, tí mo tó ti fẹ́ digress kọ́ yìí ṣẹ́ráwà mọ̀ṣàdìsù wájibun àyàkúnú mọ̀àrìkì ọ̀ràn yẹn ni kí wọ́n jẹ́ olùmọ̀ nípa ìtàn kan jẹ́ historian because wọ́n gbọ́dọ̀ mọ ìtàn ìgbésí ayé ẹni kọ̀ọ̀kan ìgbé lágbájá báyìí ọmọdún báyìí ni wọ́n ọmọdún báyìí ni lágbájá báyìí dá nígbà kan wọ́n bí lágbájá báyìí ò sí láyé mọ́ nígbà kan bí lágbájá bóòlẹ́sẹ̀ lọ́gbà hadith

ẹmọ ìtàn sámú ní bá ní sí ẹmọ ìtàn dáadáa tí bá ní sí so ara wọn nǹkan tí ẹni tó wá fẹ́ jẹ́ muhaddith so fọ́nà mi pé ilé báyìí àti ṣe orí kéṣẹ́ ti kan lórí madhuwal muhaddith gbogbo àwọn nǹkan ilẹ̀ lákàrọ agbìyànjú àti àfáwà Sheikh al kò sí imá mọ̀dọ́fà ti mọ̀dọ́fì lè síra ní ìṣò ẹmọ ẹmọ awò pé irú àgbákanwò lákan láwùjọ wáyé ibẹ̀ náà ni ẹni mọ̀hádìsì ni kò ríra ní so. but àwùjọ wáyé ìmọ̀ rárí gan ìmọ̀ wàláì ìmọ̀ ẹ̀sìn ó rárí gan kódà àwọn tá ń pẹ̀lú àwọn ní súnnà ìmọ̀ ẹ̀sìn ó ráyì lọ́dọ̀ tí wá gan mélòó ní orí ọmọ rẹ̀ lójú ọ̀nà mẹ̀sìn ní wàláì nìsìn mélòó ní ọjọ́ ní táà rí ọmọ wa lórí ti ojú ọ̀nà ayé tàbí ọyẹ̀pẹ̀ àbúrò àti ìsìnkú kí lọ́gbẹ́ fọ́mọ sí ẹ̀dà I want, I want, I want, I want, I want him to become an engineer. I want her to become a medical doctor. In terms of body, Abi, I want him to become a pharmacist. Anyway, I want him to become a muhaddith. Like, like, tẹ́bárí ẹ̀tọ́ sọ gan ẹ̀tún wájí ẹ̀ dáadáa kí sáàrì ẹ̀rẹ́ sì dá pẹ̀lú <laughs> kékeré pé olójú àwọn èèyàn nígbàtà ti ní ká máa bèèrè lọ́wọ́ àwọn èèyàn báyìí tí ó jẹ́ ní ọkàn rẹ tí àti pé òkè ọya ọ̀fẹ́ kó dìbò ọya musa <laughs>

àmọ́kọ̀yẹ̀ ní títorí pé nǹkan bá wọn wí kọmọ́ sí kẹrẹ kọmọ́ sí òdúrú bọ́ yá alẹ́ lẹ́ni tí ó sì láǹfààní bóyí sì lè sẹ́ni tí ń sọ́nà láǹfààní kò tí ìrà nìsẹ̀ so bọ́rọ̀ lọ́wọ́ bá ṣe rí nìyẹn náà Abdullahi bin Umar tí a bá fẹ́ bin Umar wallahi ìlànà bí i tọ́bá fún ẹ̀ ní wákàtí mẹ́fà kò tó nínú nǹkan tí àwọn olùmọ̀ kọ́lẹ̀ nípa Abdullahi ibn Umar tó pé Abdullahi ibn Umar àmẹ́kánú àwọn àmì ẹ̀sìn ni so iṣẹ́ wákàtí mẹ́fà kò tó láti yẹjú ọ̀rọ̀ Abdullahi ibn Umar ṣùgbọ́n ẹkẹjẹ́ rọ́ka díẹ̀ nínú nǹkan tí díẹ̀ tí kọ̀rọ̀ka díẹ̀ in fact tí bá bẹ́ sọ àwọn èèyàn tí Abdullahi ibn Umar gba hadith tó gba àtẹ́kẹ́ kọ̀lọ́dà Abdullahi ibn Umar tí mo fẹ́ sọ ó fi ọlọ́bà fúra ìní sọ fẹ́ kàmí ìmọ̀ tí mo táìmì orí tó wà rádá wọ́n pọ̀ gidi gan wọ́n pọ̀ ní kàmá jábọ̀ wọn lásán ní kàmá káúkọ wọn kí ni pé ma ṣe ṣẹ́rù ẹni kọ̀ọ̀kan ní kàmá káúkọ wọn ibùdó pọ̀ ní kẹlẹ̀mọ́ tó náà bà ní kẹlá kẹrù àwọn yóò pẹ̀lú mọ̀ ní tó wá kẹlá sọ díẹ̀ sókí nínú nǹkan tí àwọn àbá sọ nípa rẹ̀ bá tọ́ra bí àwọn nǹkan kọ̀ọ̀kan kò tí yẹra ìsìn ní nǹkan táwọn àbá sọ nípa Abdullahi ibn Umar tó ní kò ní dáa kí a fẹ́ àdó Abdullahi ibn Umar kọjá so kí a mẹ́ṣẹ́kí ni o ká mọ́ fún ní ìwọ̀ rẹ̀ pẹ̀lú pé kí a sọ ìta rẹ̀ ní ṣókí fún àwọn èèyàn so àfáwà alimamu Zahabi rahimahullahu ta'ala nínú tí àwọn tọ́pẹ̀ ní síyàrù a'lamin nubala síyàrù a'lamin nubala so wọ́n sọ̀tàn gbogbo àwọn èèyàn tí ó dé síwájú kí

ọmọ Umar ibn al-Khattab tàbálọ̀ wọnú Siyaru A'lamin Nubala page 303 mujalladu ẹlẹ́kẹrin ẹni tó bá yẹ kó bá fẹ́ wo ti Shamila orí fóònù tí ó bá ní sí musamman ma ń sọ ilé nítorí pẹ́lú mi ó lè jẹ́ pé hard copy lónìí kó tí ó lè laptop lọ fẹ́ wò ó ṣe ṣe kí tàkí mọ̀ ẹ̀kọ́ mọ́ papọ̀ ṣùgbọ́n mẹ́lẹ̀ ìtẹ́mi ń sọ ìtọ́bá wọ́n ní abdullahi ibn umar ibn al-khattab ibn nufayl ibn abdul uzza ibn riyah ibn qarqi ibn qarqi ibn razah ibn adi ibn ka'ab ibn lu'ay ibn ghalib abdullahi ibn umar àwọn bàbá rẹ̀ àtàwọn bàbá bàbá bàbá rẹ̀ ni wọ́n sàlàyé fún wa yìí àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí ẹ̀ ní bàbá ní bàbá bàbá bàbá tán bí wọn márùn nídìílé bàbá ni wọ́n sàlàyé àti Imam al-Qudwa aṣíwájú ńlá nínú ẹ̀sìn ni al-Qudwa àwòkọ́ṣe ni fún gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ tó tó bá fẹ́ ṣàṣeyọrí síbárísì Sheikhul Islam àgbàfà ni olùmọ̀ nípa ẹ̀sìn Islam Abu Abdurrahman kúníyà rẹ̀ ni Abu Abdurrahman al-Qurashi kòrèṣì ni wọ́n bá ní alkọ́rọ́ṣì kòrèṣì ni ẹ̀sùn máa ń pé àwọn kòrèṣì àwọn kòrèṣì nínú àwọn inú ashrafu kọbílà ìdílé tó ní àpẹẹlẹ́ jù ní maka aláwọn kòrèṣì ibẹ̀lá nábi sallallahu alaihi wasallam ti jáde ibẹ̀lá Abubakar náà ti jáde ibẹ̀lá Umar ti jáde so ẹ̀sùn mọ̀kọ́mọ̀ Umar ni Abdullahi ibn al-Qurashi al-Adawi al-Makki al-Adawi ni ṣe bá ní a ti sọ̀rọ̀ nípa asọ̀ nípa bàbá rẹ̀ kátà pè ní Adiyyu bin Ka'b tàbí pè ní al-Adawi al-Makki ara Makka ni thumma al-Madani lẹ́yìn ara Madina tó ni nǹkan tó pa òun ni pé àwọn ilé ìṣe hijira kú ní Makka lọ sí Madina ó jẹ́ bá ní sí ṣùgbọ́n fún wọn kú wọn ni irú ará Makka ni ará Madina tó ní so ilé báyìí o ní àfáwà Abdullahi bin Umar aslama wa sọfíìrù wọn ló gba islam nígbà tó wà ní ọmọ kékeré aslama wa huwa sọfíìrù ọba islam nígbà tó wà mọ́ ọmọ kékeré yẹla jẹ́ pé àsọ́mọ kékeré tó jẹ́ kéfèrí mẹ́ tí ò ti bàlágọ́ tó bá yẹ pọ́mọ kékeré tí ò sí kéfèrí mẹ́ wọ́n ni aslama tó bá yẹ mùsùlùmí lọmọ kékeré ọyẹ̀ tó ní ikọ́ ọmọ kékeré tó máa gba islam pé wọ́n ni wọ́n ni mùsùlùmí nìyẹn wọ́n tó wá lọ gba islam tó bá làkáyìí

lọ́jọ́ tí wọ́n ń jagun Uhud Abdullahi bin Umar náà bá bọ́ta olóhun lọ sójú ogun Ànábì pàṣẹ́yìn pé ìwọ yìí sì kéré kẹlìbà orí tó kéré dé ó pé àà ó kéré máa dúó lé èyàn máa dílé mú èyàn máa dílé mú radiyallahu anhu so a radiyallahu ogun alákọ̀ọ́kọ́ tí Abdullahi ibn Umar jà pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam oní Ghazwatul Khandaq ogun tí wọ́n gbẹ́ kòtò ní ogun tí wọ́n gbẹ́ kòtò yẹn òun ni Abdullahi ibn Umar ogun alákọ̀ọ́kọ́ tó jà pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam wa huwa mimman baya'a tahta ash-shajara ó wà nínú ní bay'atu ridwan ní Hudaybiyah ẹ̀rántí gbogbo ẹnikẹ́ni tó bá ṣe bíyà ní tahta ṣájárọ̀ inú àwọn kìbáru sọ̀hábà lọ́wà inú àwọn àjìlá inú àwọn fùdọ́lá inú àwọn àgbàlagbà sọ̀hábà lọ́wà tó rí pé ara àwọn kátà mọ́ fi mọ̀ mọ̀nákíbù sọ̀hábà tá mọ́ mọ̀ ipò àwọn sọ̀hábà nínú àwọn kaba من كبار العلماء أو من كبار الصحابة أو من صغار الصحابة سي أقاسي إنا أبلغ الصحابة ني أبينا مكيك الصحابة بقولوا عن كباي لا بريتان سو كي بقى نزو تلاتا كي ومالو جاوغون كونداك ومالو سيكينيكا ó ní nǹkan táwọn àfáà máa ń dùn bẹ́ tàbá ń sọ̀rọ̀ àwọn ẹ̀sẹ̀ yóò fi mẹ́ pé ẹ̀ẹ́ ajé sọ̀hábí àgbà ni tó pé àyà ń bẹ lórí àwọn tọ́sí kí ni ó tọ́n ṣe bí yà lábẹ́ igi ẹ̀ tọ́lọ́wọ́ bá rí kájú pé ọlọ́wọ́ bá ti yọrú sí wọn àbẹ́ ọ̀kọ́ ni so wọ́n ní ipò gan ọlọ́run wà ní káàkiri fún ọdún yáyà kan lọ́dún kọ̀rán níbi tí wọ́n gbajúmọ̀ ní so abdullahi bin mẹ́rin afáwà yìí àwọn náà wà náà àwọn tí ọlọ́run bá fún ní ipò ńláńlá yìí tí wọ́n ṣe bíyà pẹ̀lú wa ummuhu wa ummul Hafsa ìyá abdullahi bin Umar àti ah, ó ìyá àti ìyá umul mu'minina Hafsa tó yíba ní sí yìí ìyá àwọn méjèèjì ni Zainab bintu Maf'ul ìyá tó bí wọn ẹ̀nà ni Zainab bintu Maf'ul ukhtu Uthman ibn Maf'ul ó jẹ́ ọmọ ìyá fún Uthman ibn Maf'ul sàhábí àgbà tábà ń ka àwọn sọ̀hábà tí wọ́n jí àgbà náà sọ̀hábà ààlé tí kàdí 15 tàbí ka àwọn smart lọ́gbọ̀n so àǹtí àbúrò ni àbúrò ni ìyá Ibn Umar àti ìyá Hafsa tẹ́ pé Hafsa àti Ibn Umar tẹ́ pé ọmọ Umar lámìlẹ́jì àǹtí Ibn Umar lọ́fí ànábì sallallahu alaihi wasallam ẹ ti rí ìtàgbésí ayé Ibn Umar àǹtí rẹ̀ níyàwó ànábì sallallahu alaihi wasallam rẹ̀ oni ni àbúrò Usman bin Maf'un bàbá rẹ̀ òun ni khalifa ẹlẹ́ẹ̀kejì nínú Islam gbogbo yíò tí àbá kankan mí ìmá nínú ta Abdullahi bin Umar eléyìí tó kò sẹ́ni náà nínú wa tó lè láyé tí a ń yàwó ta rí tí màmá rẹ̀ ọdẹ àbúrò bin ta nínú wa tó ń gẹ́gẹ́ jẹ́ ọmọ khalifa kò sínú wa kò tí eléyìn gan lásán ipò ńlá ni ló jẹ́ fún àfáwà Abdullah bin Umar rọwà ilman kathiran nafi'an 'an an-nabi ó gba hadith tọ́pọ̀ yìí ma tó sánfààrí tọ́pọ̀ wá ó gba alátọ́dà nabi sallallahu alaihi wasallam inú àwọn tó gba ìgbà alátọ́dà nabi ni ó túnmọ̀ tí kọ́ ma kíwà wà ní àbíhì ó tún gba ọ̀rọ̀ wá látọ̀dọ̀ bàbá rẹ̀ náà ọmọ kí bàbá rẹ̀ náà tún ní ọgbà ọ̀rọ̀ wá ọgbà hadith látọ̀dọ̀ bàbá rẹ̀ kò sí yíba ní sí lẹ́mọ̀gbọ́ pé an abdullahi bin umar an umar ibn ajẹ́kọ̀gbà ọ̀rọ̀dọ̀ gbọ́ àwọn khulafa'ur rashidin pátápátá al-khulafa'ur rashidun gbogbo wọn ló kí ó lọ́dọ̀ Abdullah bin Umar wa Bilal ọgbọ̀rọ̀ wá látọ̀lọ Bilal náà apẹ̀rọ annabi sallallahu alaihi wasallam wa Suhaib àti Suhaib ar-Rumi ọgbọ̀rọ̀ látọ̀lọ wa Amir bin Rabi'a ọgbà látọ̀lọ Amir ọmọ Rabi'a náà wa Zaid bin Thabit wa Zaid wa Zaid àti zéèrì tó jẹ́ àmú ẹ̀ ọgbọ̀ ọ̀rọ̀tọ̀dọ̀ rẹ̀ náà wà sáàd ọgbọ̀ ọ̀rọ̀tọ̀dọ̀ sáàd ibn abi waqqas wà ibn mas'ud ó tún gbọ́rọ̀ látọ̀dọ̀ ó tún kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ abdullahi ibn mas'ud náà tí ma ń gba ọ̀rọ̀ látọ̀dọ̀ rẹ̀ wà usman ibn talha ó gba ọ̀rọ̀ látọ̀dọ̀ usman ọmọ kò tí ìbá ìrìnsìn tí ẹ bá fẹ́ kí ìmọ̀ kó jòkó lára wọn o kàn ní gbàmà lọ́dọ̀ àpá àkàtàkọ wá dúó kò tí ìbá ìrìnsìn tí ò dókó bàbá ẹnìkan rí lẹ́jọ́ pé kò sí kan tó ti di bàbá tó ń so ó tó ń lọ síwájú àìmẹ́yàn tó jù àbá rẹ̀ lọ tó tó lè sàǹfàní lọ́dọ̀ báwọn afá súnà sí mọ́ káàkiri lè lẹ́bàá tí a bá fẹ́ kọ́mà so kí a máa dì mọ́lẹ̀ pẹ́ tó fẹ́ kọ́mà lára àwọn ọ̀nà tí wọ́n gbà kọ́mà nìyẹn tàbá ní káyà sàlàyé fún ìyàgbé ọ̀nà wọlé ẹ̀rì gbà kọ́mà lára àwọn ọ̀nà táwọn sàlàfún sàlàyé fún alẹ́ lẹ́bàá kọ́lọ̀bà kọ́bà kẹ́ gbogbo wa aslama wa hafsatu ukhtuhu wa aisha wa ghayruhum a wani abdullahi ibn bin umar uba islam àti hafsa tó jẹ́ àti ìrìn àti aisha àti gbogbo báyìí náà radiyallahu anhum kọlọ̀bà ní káàkọ́ bá yọ́ ní sí gbogbo wọn náà nínú àwọn tó wá gba ọ̀rọ̀ wá látọ̀dọ̀ Abdullahi ibn Umar wọ́n pọ̀ gidi gan so ibá ní sí wọ́n pọ̀ gidi so àtọ́ ẹ́sì péjì bá ní kí máa kàwẹ́ gẹ́mọ́ ìsàlàyé lẹ́ẹ̀kan so ọjọ́ lọ gidi gan so inshallah ma kàn fo àwọn ẹyẹ wọ́n pọ̀ gan wallahi kódà wákàtí méjì ò tó yẹn láti ka orúkọ àwọn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Abdullahi ibn Umar nìkan làmẹ́já tó lọ síbi nǹkan míì nínú ìtàn ìgbésí ayé Abdullahi nínú àwọn nǹkan tí a tún rí gbé ẹ̀wò tátún rí pọ́lẹ́kọ́ nínú kan ìgbésí ayé Abdullahi ibn Umar òun náà nìkan tí àwọn olùmọ̀ tí wọ́n sọ nípa rẹ̀ àwọn tí wọ́n jẹ́ jahadidatul kí ni wọ́n sọ nípa Abdullahi èèyàn kan ní tó yẹ sí wípé ó ní irùngbọ̀n tó pọ̀ dáadáa àmọ́ kí ní kan ń bẹ pẹ̀lú irùngbọ̀n tàbẹ́sàlá Abdullahi ibn Umar ní pé a máa kún irùngbọ̀n rẹ̀ a yellow ọmọ ń dá ìgbà rẹ̀ white Abdullahi tasbiru bí sọ́fọ̀ tó ma ń dá ìrùngbà rẹ̀ pẹ̀lú yẹ́lò kí ló dé faqala inni ra'aytu rasulallahi sallallahu alaihi wasallam yasbiru biha ó ní nǹkan tó fà ní pé òun rí pé ànábì sallallahu alaihi wasallam a ma dá ìrùngbà rẹ̀ pẹ̀lú kìíní yìí òun fi ń tẹ̀lé tànábì sallallahu alaihi ó nífẹ̀ẹ́ súnà nẹ́bì púpọ̀ adẹ̀mọ́ gbìyànjú àti sojú kòkòrò súnà nẹ́bì sallallahu alaihi wasallam dáadáa gan débi wípé gbogbo àwọn èèyàn ni wọ́n ma Abdullah ibn Umar sí ẹ̀ntọ́ ẹ́sí pé ó nífẹ̀ẹ́ súnà nẹ́bì gan débi pé kódà débi wípé tó bá sọ wípé sallallahu alaihi wasallam ó ń lọ bìkan ànẹ́bì kan dúró bìkan ó sẹ́mi tí wọ́n rún náà ibi olómọ̀rún bá ń kọjá ìsọ́sàlá nàbí sinmi ní báyìí yóò sinmi mẹ́ Abdullahi ibn Umar rọ́nà tó pàdà bí ó jókòó lábẹ́ igi kan ànẹ́bí Abdullahi ibn Umar ó jókòó lábẹ́ igi ẹ̀ ìsọ́sàlá nàbí jókòó ń bẹ̀ yìí o èmi náà fẹ́ jókòó mẹ́ ó mọ̀ pé ìjókòó mẹ́ òkín sẹ́sẹ́ o bẹ̀t ní ṣídà ti tàhàríhì nítorí ìnífẹ́ bí ìfẹ́ ìṣesúnà rẹ̀ ṣe pọ̀ kò tí yẹ bá ní sí ṣùgbọ́n sáwọn pé kò sí ẹ̀tọ́kàn mi o sánẹ́bí láti jókòó ń bí èmi ni kódà débi pé àwọn igi tí a nẹ́bi jòkó lábẹ́rẹ̀ àbí kìíní kan Abdullahi bin Umar wà lọ mú omi yọ́ mọ̀dá sáwọn igi ẹ̀tọ́ kan bà kú tó níjọ́ tó náà jọ táwọn èèyàn bá débẹ̀ àbí tó wọ́n bá débẹ̀ kóhun lè rí bí jòkó síbẹ̀ so Abdullahi bin Umar ó gbajúmọ̀ láàrin àwọn sọ̀hábà yòókù pé ó jẹ́ nǹkan pé ó nífẹ̀ẹ́ súnnà gan ó jẹ́ tí ma ń gún tó ma ń dún ní ma súnnà Nabi sallallahu alaihi wasallam gan so nínú àwọn in tí ó tún wà fún Abdullah bin Umar ni pé Ànábì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ kan nípa rẹ̀ nígbàtí yàwà Aisha yàwà Hafsa tó jẹ́ àǹtí Abdullah bin Umar tó sọ ìtàkà fún Ànábì sallallahu alaihi wasallam nípa Abdullah bin Umar faqal Abdullah Ànábì

wọ́n láti jọ ẹ̀ta Abdullahi bin Umar ti gbọ́rọ̀ yẹn àná Abdullahi bin Umar yìí sùn lóru ma àyàfi ìgbà díẹ̀ àsìkò díẹ̀ ní ma fi sùn lóru ìtumọ̀ ní pé Abdullahi bin Umar ó lè lóru tó bá jí láti láti kan bẹ́rẹ̀ bí wákàtí kan méjì mẹ́ta mẹ́rin bí 6 hours ó wà níbẹ̀ tí yẹn náfílà tí stinking lóòrùn in tí ma fi ń sùn ó kéré gẹ̀bẹ́ bí bóyá bí an hour 2 hours péré tàbí some minutes ni Abdullahi bin Umar ma fi ń sùn favorism ní pípa nẹ́bí sọlọ́sọ̀rọ̀ sọ wípé tó bá yẹ bá Abdullahi bin Umar ma ń jí lóòrùn ni ah báwọn lálámàrí ọba ti máa dáa bó bá lọ bá ti dáa tó Abdullahi bin Umar gbọ́ ilé ètì rẹ̀ náà sí ni ọwọ́ wà náà tó yẹ sí pé ọlọ́run bá ní káánù kọlílà mìnà lẹ́yìn máa yà jàírù àsìkò kékeré àsìkò kékeré na mafi ń sọ lóru wàbí ashab hum yastaghfiru tó bá wájí àsìkò tá ń jẹ sàárì wọ́n wà bẹ̀rẹ̀ sí máa tọrọ àforíjì lọ́dọ̀ abdullahi bin umar ẹ̀yẹ̀ dáadáa ni ṣe bá ní sèyí wọ́n ni wọ́n gba ìgbà wá látọ̀dọ̀ ibn siri àní ibn umar qala kuntu shahidan nabiyyi sallallahu alaihi wasallam fi haiti nakhlin fastadana abubakar wọ́n ni òun wà níbi tó ń gẹ́ ní ànábì sallallahu alaihi lọ́jọ́ kan ṣe bá ní sèyí níbi ẹgbẹ́ ọgbà làbídò kan fastadana abubakar abubakar wá gbáyàn dá fún fẹ́ wọlé sínú ọgbà yìí fàkọ́lá nàbí sallallahu alaihi wasallam anẹ́bí sọ wípé ẹwọ́dì ń ká hadithu yìí hadithu yẹwọ́ bọ̀ yìí kọmọ waste time wa náà hadithu méjì mo tún tọwọ́ mi tún bá mi báyìí tí mo tún fẹ́ ká òun náà ni hadithu tó fi ń sọ̀rọ̀ nípa bí afọ́wà Abdullahi ibn Umar radiyallahu anhu bó ṣe jẹ́ ni tí ó ń tẹ̀lé tọ́lọ́wọ́ bá tó àdísù yìí yàwá ń ṣàrùbí alàìhàlọ́sọ̀rẹ́ wọ́n ni wàrọwà sáàlì ibn àbìjáàdì an jábir ma minna ahadun adraka duniya illa wa qad malat bihi illa ibn umar abawa jábir bun abdillah wani ma minna ahadun adraka duniya kò sí ẹni kankan wa tó lé ayé torí ayé mú tọ́lọ̀ ní kọwọ̀ rẹ̀ tí ayé illa wa qad malat bihi àti pẹ́ pé ayé gbé lọ nínú gbogbo àwọn ohun bọ́wọ́n bá ti tí ayé báyìí ayé ń gbé àwọn lọ ní illa ibn Umar àbí ó bọ́rùn márùn nìkan lórí tọ́wọ̀ rẹ̀ tí ayé táyé òsì gbé lọ rí láyé illa ibn Umar tó ń dún nímọ́ alámẹ̀rí alákọ̀ọ́kọ́ lásìkò tánàbí wà láyé yẹn lẹ́yìn tánàbí fúta tó tó wọ́n dún nímọ́ gbogbo tánàbí lásìkò yẹn tí ó fílẹ̀ ohun ọ̀rẹ́ nìkankan tó fi ń dún nímọ́ tó Abdullahi ibn Umar tó fi ń jùlọ níbi ìmá jùlọ mọ́ súnnà gbogbo tó bá ti ń ṣe lásìkò anẹ́bì ló máa ń ṣe pé yẹn máa ń ní ìtẹpẹlẹ mọ́ súnnà ohun ọ̀rẹ́ nìkan tó ju Abdullahi ibn Umar lọ níbi ipò ńláńlá yìí bákan náà àfáwà wọ́n gbẹ̀gbẹ̀ wá látọ̀rọ̀ abu sufyan ibn al-ala al-mazini an ibn abi atiq qala qalat aisha libin umar wọ́n ni aisha sọ fún ibn umar pé ma manahaka an tanhani an masiri nígbà tó orí mi tí mo ń ṣe tí mo ń ṣe yìí kí ló tó fi kọ̀ fún mi rẹ̀ umar tó sì Ah, ibn Umar ní ó wù èmi náà kí n ọ̀pọ̀ yìí pín tẹ́ǹsì yìí kò yí àmọ́ mo rí ọkùnrin kan tó ti jẹ gàbá lé lórí ni kò sí yẹbá nìsìn wa dhanantu annaki lam tukhalifihi mo sì rí wípé ẹ̀ nífẹ́ yapa rẹ̀ so mo rí pé ẹ̀ ń tẹ̀lé ọkùnrin aláṣẹ kan tó pé ó jẹ ni Abdullah ah, ibn Zubair ibn Zubair ònà gbà lérò so eléyìí báyìí mojúmọ̀ sí pé ìyàwó Aisha gan ó pàtàkì Abdullah ibn Umar púpọ̀ ní pé yọ́mọ̀ tó pé ó sì pè mí sákèèsì ó sì pè mí sákèèsì nígbà tó rí pé mo ṣerú nǹkan báyìí ṣe

ṣùgbọ́n ibi tí ó gajé ṣẹmọ̀ wọ́n wá gbé sípò tó ga tó yẹ kódà tàbá fún wọn bàbá rẹ̀ ó fẹ́ ṣe dédé bàbá rẹ̀ nínú pò nínú àwọn tó tó sọ̀rọ̀ nípa Abdullahi ibn Umar òun náà ni àfáwà Abu Salama ibn Abdurrahman tí mo tó sọ lẹ́kan yẹn wọ́n tó sọ mí pé fakọ́ wọ́n ni kánù yajtami'una ilayhi Abu Ishaq as-Sabi'i kunna na'ti ibn abi layla wala àwọn man lọ sọ àwọn man lọ sọ do ibn abi layla wa kanu yajtami'una ilayhi gbogbo wọn sì ní wa máa kójọ sọ́dọ̀ rẹ̀ faja'ahu abu salama ibn abdurrahman wọ́n ní abu salama ibn abdurrahman wá wá sọ́dọ̀ àbáwà tán pè ní ibn abi layla yìí táwọn máa kójọ sọ́dọ̀ rẹ̀ faqal

وإن ابن عمر بقي في زمن بقي في زمان ليس له فيه نذير àmọ́ lásìkò tí ó búrò orúmọ̀rúwà yíò tó ń sẹ̀mí yíò ààrí ẹni kankan lórí ilẹ̀ tọ́jọ́ láyé ṣe nígbà tí Umaru ń bẹ zaba Bakri ń bẹ láyé ṣe bá wọn tí wọ́n tó súnmọ́ Umaru ń bẹ dáadáa àwọn tó tún jù lọ ń bẹ àmọ́ lásìkò tá wà yìí ibi tó fi mọ̀ pé Abdullahi tọ́jú Abdullahi ibn Umar tàbá wá gbogbo ayé káàkiri gbogbo èèyàn ló jùlọ kọ̀sẹ́ni tó jùlọ kò dẹ̀ sẹ́ni tó súnmọ́ tápé akẹgbẹ́ ni wọ́n òun jẹ́ gbóyé pé mo gbà pé Abdullahi ibn Umar mo gbà pé wọ́n rùn lọ láǹtòtọ́ ṣùgbọ́n tàbá ní káwò lẹ́gbẹ̀ẹ́ ìkan ṣebí Abdullahi ebí wọ́n rùn débí òun lá láwọn akẹgbẹ́ lásìkò tiẹ̀ èmi ò rẹ́ èmi ò rákẹgbẹ́ ó mọ̀rún lásìkò àwọn ẹ̀yìn tí àwọn olùmọ̀ tẹ́ dá nǹkan mà tí wọ́n sí lórí Ibn Umar lè nílá náà afáwà Ibn Musayyib wọ́n sọ wípé law shahidtu li ahadin annahu min ahli janna tó bá jẹ́ pé ó tọ́ fún mi kí n sọ wípé ẹnìkan ọmọ àlìjẹ́nà ni pé lágbájá èmi ò dáòtù pọ́ àlìjẹ́nà ni tó bá jẹ́ kó bá tọ́ fún mi bẹ́ẹ̀ ni la shahidtu li Ibn Umar Ibn Umar ni ìbá sọ pé Ibn Umar ni ìbá sọ pọ́ àlìjẹ́nà ni ibi tẹ́ mi èrí tẹ́lé tó bá jẹ́ kó bá tẹnu wá bá gbà kásọ̀ wípé nìkan ọmọ àlìjẹ́nà ni yàtọ̀ fáwọn tánàbí sọlọ́sọ́ ti hánẹ́ sàfikítà àlìjẹ́nà eléyìn lẹ́nu tàwàgbà ń bí a bàbá wa kíní wọ́n bẹ lálìjẹ́nà báyìí kódà bàbá kíní wọ́n retí àwọn bàbá wa kíní báyìí èrí yẹn dàrú níbọn kiri ta ní retí ara wọn kí àwọn bàbá kíní ti wà lẹ́nu àlìjẹ́nà ẹ̀sọ̀ fún àwọn fámílì wọn máa ń kan gbọ́ pé sáàlì ní ilé wọn tí ò jẹ́ kára ìjẹ́ náà gbogbo àwọn ọ̀rọ̀ jákùjákù àwọn èèyàn fẹ́ sọ̀rọ̀ ń báyìí àwọn èèyàn mọ̀ pé ọlọ́run ogó gbíwá ní ìta bá sọ èyí sọ pé nìkan wà jẹ́nà láíláí àyàfi àwọn tí a rí dẹ̀lì ìlú sharh usul sunnah ti máa ìrìn sharh usul al-Barbahari bá ń bẹ̀ sharh usul sunnah àmì ah, usul sunnah imam ahmed ya bá ń bẹ̀ usul ti kọ́ di alì sunnah ti alimam lalikai ẹbà gbogbo àwọn afá sunnah ni as-sunnatu lil-ajuri ash-sharia ibn manda gbogbo ilẹ̀ bá ń bẹ̀ tí pé la nashhadu li ahadin min ahli al-qiblati bil jannati wala bin èyàn gbọ́dọ̀ sọ pé musulmi kan ọmọ àjẹ́nà ni àbọ́mọ eh, náà mọ́mà jẹ́nà ní wọ́n mọ́mà ní wọ́n èyí ló fà tí Abdullahi tí a fáwà Sa'id ibn Musayyib tó bá wọn gbọ́ àkídà yìí tó fi kóbírí pẹ̀lú pé tó bá yẹ pọ́ tọ́ ni ẹ̀gbọ́n tó bá yẹ pọ́ tọ́ kíyàn sọ ohun kọba òní a Abdullahi ibn Umar ni bá sọ pé ọmọ àjẹ́nà ibi tí mo rí tẹ́lẹ̀ tó yí báyìí sí so àfáwà nǹkan tí wọ́n sọ nìyẹn bákanáà Qatada onísẹ̀mẹ́tì ibn al-Musayyib yaqul olóògùn gbọ́nẹ́nu ibn al-Musayyib tó sọ pé كان ابن عمر يوم مات خير من بقي wọ́n lọ́jọ́ tí ó mọ̀rún ìwọ̀n mọ̀rún kú òun ló lóore jù gbogbo àwọn tó ṣẹ́kù náà àwọn sàhábà láyé gbà gbogbo àwọn tó ṣẹ́kù lórí ilẹ̀ ńgbà oníjọ́ tó kú òun ló lóore jù kò sẹ́ni kankan tó tẹ́ kò sẹ́ni kankan tó jùlọ nígbà tó kú o kò sẹ́ni náà òun ló lóore jùlọ ní Abdullahi ibn Umar ẹgbọ́ tànáwà àwọn àfáà lórí àgbà àfáà wáyìí ó pọ̀ gidi gan kẹrọ àkà díẹ̀ sí kò tí ìbá ní torí kèsè ìtàn Abdullahi bin Umar láfẹ́sọ̀ wákàfẹ́sọ̀ díẹ̀ nínú tàn rẹ̀ ní kó lè sí wá lójú kòkòrò káwà náà kalì mọ́ báwo lẹ́jẹ́ fẹ́ ṣe ọwọ́ látọ̀rọ̀ Tawus ó ní mọ́rọ̀ àìtò àwòrọ̀ à mẹ́ni Ibn Umar olóhùn lẹ́nì kan tó ní wárọ̀ àì tó Ibn Umar kí ní tẹ̀lé wárọ̀ al-ibti'adu 'ani al-muharramat kí ikú ẹ̀mí kóòmí aburú olóhun orí èyàn tó ní tó ibùn ọmọrù láyé ohun orí pé èyàn ní wárá rí láyé number one nínú àwọn èyàn tó ní wárá rí jùlọ náà wọ́n ni tó ń ti bẹ́ ibùn ọmọrù yìí kèé ṣe pé sẹ́rí wárá wèé ṣe pẹ́ nítorí ọjọ́ pé wọ́n gba ẹgbà wákan látọ̀dọ̀ jùwèríyà annafi onírù bá ma lábísà ibn Umar al-muqrafa al-khuz samanuhu 500 dirhami kódà nígbà mí ibn Umar a máa wọ aṣọ ridá náà pè ní muqraf bí alkemba ẹ a máa wọ ilé tẹ́ pé owó rẹ̀ gan ọmọ tó 500 dirhami bí 500 dirham bí ńlá ni o tẹ́ ẹ̀bá mẹ́rin tán sẹ́ dirhamu lásìkò yìí dirhamu ní ìlàjì dinar and dinar 200 lówó tí yíó ní tí ó wọ zaka ó mi pé dirhamu 400 lówó tí zaka wọ èló ni zaka wọ́n sí náà tọ́ àwọn èèyàn mọ́ èbí náà mọ́ torí kìí ṣe nǹkan tí ó ń dú kan bí owó bá ṣe ń lọ lọ́jà àgbáyé bá ṣe ń bá ṣe so òun ló fàáyé wọn kó àwọn orí ẹ̀dẹ̀ ní kò dúó sójú kan ìgbà míì ó lè appreciate ìgbà míì ó lè depreciate so ló mọ́ ń fà náà àmá owó ńlá ni tàkáwọ̀dé ó kàrí mọ́ tó bọ́yá tí náírà ti bàjẹ́ ń sì kò ní báyìí bọ́yá ilé mọ́ súnmọ́ a million naira báyìí bẹ̀ta ìgbà tí mo mọ́ last 700 plus ní tí ó bá ní sí so wọ́n ní àìgbà míì Abdullahi bin Umar ma wà sọ́tọ́ wọ́n tó báyìí kò túmọ̀ sí pé èyí wé sí wọ́rọ̀ ó tí bá ìrìsì yìí káṣàtì rí pé gbogbo ń tàbá fẹ́ jẹ tàbá fẹ́ mú ń tàbá náà tàbá wò káàrí pé aṣíwọ̀ tó kí sọ̀nà haram ló ti wá ààrẹ sí ìsọ́rọ̀ kò tí bá ìrìsì kí wọ́n lọ́ra dstv kan máa lóòrù 9,000 naira lóṣooṣù níbi táwọn èèyàn débi jẹ́ ń pa àwọn èèyàn kí ló ń wò báyìí kí ló ń wò mẹ́ lórí dstv tó wà ń lóòrù ẹ̀dàkùn ní táwọn èèyàn kú lọ́lọ́ síkú táwọn èèyàn lálàtẹ́ táwọn èèyàn rí tó rówó jẹun wọ́n sì rówó recharge rówó lóòrù dstv rẹ̀ ọdún wọn lóòrù 9,000 plus ah fúra síra rẹ̀ o kéèṣe tọ́lọ̀ ní káwàá fowó sí láyé lò fowó sí wọ́n láì àbí tọ́lọ̀ ní káwàá fowó sí láyé lò

òun náà ni wípé abdullah ibn umar afáwà ibn al-hanafiya wọ́n ni kánà ibn umar khayra hadhihi al-umma abdullah ibn umar ló lórí jùlọ alúmọ̀ yìí naam wọ́n ni àbáwa amúrùbùn dinar ó gbà ọ̀rọ̀ kọwàlátọ̀rọ̀ ibn umar ó ní qala ibn umar ma gharastu mundu tuwfiya rasulullahi sallallahu alaihi wasallam ó ní lájọ́ tánàbí ti kú òun ògùn kíkan rí tàpẹ̀ bọ́yá òun wá gbájúmáyé lòun wá bẹ̀ẹ̀ sí ma ó lájọ́ tánàbí ti kú ibi tí àtò lábìnú náà fi tó ẹ pé ó múra sí ẹ̀yìn ìbádàdì afáwa Musa bin Dihqan àwọn sọ pé ra'aytu ibn Umar yaktaziru ila ansafi saqayhi wọ́n ní ibn Umar àwọn máa ń rí tí bá ń wọ aṣọ báyìí gbogbo aṣọ rẹ̀ ìdajì ejúgun ní mọ́ndé ibn Umar nísùsá ní máa ń wọ̀ yaktaziru kí ló dẹ̀fà àrẹ́bì lọ sọ fún bàtọ́ wọlé ń jọkan àrẹ́bì wá rí pàṣọ rẹ̀ ń wọlé àrẹ́bì ní man ant tánà yíò ó ní ana abdullah àrẹ́bì ní nkúnta abdullahi farfa izaro tó bá yẹ abdullahi tó pèrè ní òjòtọ́ pàṣọ rẹ̀ sókè àwọn abdullahi máa ń pàṣọ sókè ni èyí tẹ́nìkan ní kò sínú takwa sínú rẹ̀ gbẹ̀lọ́wà farfa izaro fásitì ẹ̀sọ́kè sọba ibá Abdullahi tó pẹ̀rẹ̀ ní ọ fọ̀rọ̀fà ẹ̀tùkù Abdullahi bin Marun ní mọ̀ fásókè fàkọ́ọ́lá zid arẹ́bìnrin tó fàá sí fàzítù arẹ́bìnrin tó fàá arẹ́bìnrin fàkọ́ọ́lá zid ó tó ní kí n fàá sí arẹ́bìn ah, mẹ́jẹmọ̀dọ̀lá ìlà ayi sọ bí tí kúkú fàdé rẹ̀ kẹ́lẹ́ kí n fàdé rẹ̀ lódìdí kẹjẹ bí káàmà sí zid jẹ́ ẹ̀dẹ̀ sí máa dọ̀lá níbo ní kí n fàdé ó ní ìlà àǹsọ́ fi sàfẹ́yìn òun ọ̀wá sọ́kàn rí láyé kọkọjá ibi tàbí ní kó dé òun láyé ó ní àbáyé sọ pé gbogbo àtọ́ òun bá rí àtọ́ lọ́pọ̀ lọ́rọ̀ wo ní sì sáàkì ìṣòkòtò ẹ̀rọ ó lọ́ndà ju àbá rúfsọ́ làwọn yòókù wípé fàyín àbẹ́ìta bàbá wa yarí tí wọ́n fẹ́ yarí fàín àbẹ́ìta fa asfal tó bá yarí jọ lọlẹ̀ tó bá tún yarí jọ lọlẹ̀ ibi yí yarí lẹ́lẹ̀mí wá ṣùgbọ́n ní sùsáàkì ló lóore ẹ́ ọmọ gíní wọ́n wá ma ọmọ yàrí bẹ́ẹ̀ni ma yari gbọ́tọ̀ lọ́n gbọ́tà Nabi sallallahu alaihi wasallam fala haqqal izar fi ma duna al-ka'bayn yà yẹ pé ọba ti yọ gbogbo pa pín sokoto ọgbọ̀dọ̀ kọjá kókó sẹ̀mídé ọba ti kọjá ni ni Abdullahi ó ma lọ sókè ga náà ah, ah, wọ́n bá alátọ̀rọ̀ náà fẹ́yìn annabi na lọ́rọ̀ ẹ̀tàmà wa arkọ́ha bẹ́ẹ̀nà katfihi wọ́n ni bí mẹ́mọ́ rùjọ́ kan wọ́n ni ẹ̀tàmà owó láwà ní ó dẹ̀ jẹ́ ń pé obìnrin máa wò kí n ṣe ìṣọ́fù nínú láwà nínú yẹn lùkọ́sẹ̀ nínú pé owó láwà ní ọwájú kó níbi ìtìká rẹ̀ jákùn gbogbo àwọn èèyàn kan sáàmẹ́ sọ̀tà sí òní láàfíà kí sí tàwọn àfáàmọ́ ní ìdámọ́ rí bẹ̀ yìí túnmọ̀ ní pé kìí ṣe ìṣọ́ kò sí ìbáyé ní oṣù tó ìyẹn pé Ibn Umar kìí ṣe ìsọ́ọ̀fù níbi láwà ní wíwé ẹ̀rùn pé èyàn máa ṣe ìsbáàdù láwà ní inú àwọn ìgbàtí èyàn èyàn máa ṣe ìsbáàdù aṣọ ọwọ́ àwọn èyàn pé ni pé èyàn bá yí dáṣọ ọrọ̀ aṣọ apá aṣọ tó bá fi lè kọjá bí wrist bone ni ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́rí ọ̀pọ̀lọpọ̀ ni láwà káfà ma wá gbéláwà ní kí ẹ máa kọ máa wọlé àti kí ẹ máa ṣe ìṣọ́lọ́pọ̀ wá tóbi jù wọ́n ní Abdullah bin Umar kẹ́ ṣe bẹ́ gbogbo ọ̀rọ̀ rẹ̀ níwọ̀n tún wọ́n sí ni ṣe bá nìsìn náà nítorí àsìkò wa ọ̀rọ̀ pọ̀ gidi gan wallahi ọ̀rọ̀ pọ̀ gidi gan nínú ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ sọ nípa máa ń ṣe mọ̀ púpọ̀ lórí Abdullah bin Umar radiyallahu anhu kódà Abdullahi bin Umar àwọn ọ̀pọ̀lọpọ̀ gbà ní mọ́ ń sun ẹkún gidi gan Abdullahi bin quran so ibá ní sí ẹmá ń sun ẹkún gan ẹmá ń sun ẹkún gan tó bá quran so ẹ jẹ́ kí n rọra dáọ̀rọ̀ Abdullahi bin Umar dó wallahi tí bá ti kí mo fẹ́ dájú ni so a ma bá lọ a ma bá lọ ni tó ẹ́ pé ah, al-Imam az-Zahabi rahimahullahu ta'ala tí wọ́n kó wa ní nípa Abdullahi bin Umar kódà tí Abdullahi bin Umar tí bá ń sọkún báyìí ẹkún ma ń borí rẹ̀ ẹkún ma ń borí ẹ̀ débi wípé ẹrù pé ah, kí ló wá dé tó báyìí pé àbẹ́ni ah, yìí ah, kí ló wá irú ìyàwó ló wá rí tó tó báyìí níbi tí ẹkún tí ó kọlọ̀bà kọlọ̀bà kẹ́ àgbàfà yìí kọlọ̀bà ní ẹkọ́ bá sànú ẹ̀ inshallah ta'ala wọ́n padà mọ́ fún wa ní àwọn ilútù mọ́sálásí wọ́n padà mọ́ fún wa ní ìtàn nípa àbìlọ́gbìn mọ́ ní ìgbà tó bá yá ó ṣe é ṣe pẹ́yánú ọmọdọ́nù mi àbí before ọmọdọ́nù mi náà tó wáyé pé a gbọ́ ìtàn àbìlọ́gbìn mọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ so kálíbà rí àǹfààní tó pọ̀ mẹ́ akàmú mọ́tún hadithu gaba káwo ilé tó wà nínú sahih muslim lákọ̀ọ́kọ́ náà lẹ́yìn tí a ka isnad wọ́n dé ọwá látọ̀dọ̀ bá ṣe káyẹ wọ́n ni ar-rasulillahi sallallahu alaihi wasallam annahu qala ọwá látọ̀dọ̀ Nabi sallallahu alaihi wasallam kánàbí sọ pé àfúnbọ̀rọ̀ mẹ́nu nílẹ̀ <laughs> akhadhahum al-matar Ànábì sallallahu alaihi wasallam ní ọjọ́ kan àwọn èèyàn mẹ́ta kan wọ́n lọ akhadhahum al-matar bí òjò sì bẹ̀rẹ̀ sí máa rọ̀ rí fa awaw ila gharin fi jabalin ìgbà tó jò bẹ̀rẹ̀ sí máa rọ̀ wọ́n wá sí kẹ́ o wọ́n wá lọ sásínú àpáta kan nínú òkè kan فانحطت على فم غارهم صخرة من الجبل wọ́n sáwọnú ohun ibáyìí lẹ́ni tó sápójò sẹ̀kójò lálé rọ̀ bápátá kẹ́kẹ́ sí ń síbọ̀ látòkè ní ẹ bápátá yẹ ṣe gé bó ṣe gé wọn mọ́nú ihò tán sáwọ̀dì àpáta ìdí wọn mọ́bẹ̀ fọ́nkọ́bàkọ́ta àìlẹ́yìn ó dé wọn mọ́nú ẹ̀ fọ́kọ́lá báyàdùhùn lè báyàdùn apá kan wá sọ fápá kejì wọ́n sọ fúnra wọn wípé انظروا اعمالا عملتها صالحة oni báyìí àti wá wọ̀ báyìí àti kó sí báyìí o ń kálukú yí ẹ máa wo ẹ máa ronú báyìí o iṣẹ́ o lẹ ṣe tó jẹ́ iṣẹ́ eré tẹ́sí fọ́nà ọba عملتموها hmm? صالحة lillah tẹ́ẹ̀sí fọ́nà tẹ́yìn náà mọ̀ pẹ́sẹ̀ tẹ́ẹ̀mà pé bá jẹ́wájú ọlọ́run ó dá yín lójú pé káì mo rí sẹ́ ìṣe yẹ nínú àwọn ṣẹ́ ìrìtẹ́ ní ọyẹ́ kálukú yẹ máa ronú sí fad'u Allah ta'ala biha ẹbí bẹ̀lọ́run ẹbí jẹ́ tẹ́bá kà ní yẹ̀fìríjúha ẹnkù òun náà lọ tó pé fárọjà àti fárọjà ìtumà kàkàrà bí ó túmà sí ibi tí fáàlà ní jímọ̀ túmà fáàlà ní ẹ́ ó dà wọn tó bá kí sọ́rọ̀ ó ní ẹgbẹ́ náà bá pẹ̀lú àwọn iṣẹ́ rí láàlá tàrọjí ní àtàrọjí kí torí kí bá ní gẹ́wọ̀n fara lẹ́ẹ̀kọ̀ kan báyìí nísì yìí ó ṣe é ṣe kọ́rà kí a mọ́ ríbi délẹ̀ fa àwọn nǹkan tí nǹkan tí lọ́fíò kọ̀ọ̀kan tó ń gbé wá fún wa nínú ẹ̀kọ́ ẹjẹ́ kọ́kọ́ tí lóògì rí wọ́n ni ẹbẹ̀ náà bá pẹ̀lú iṣẹ́ rẹ̀ yìí tẹ́ ẹ̀mà pẹ́ ṣe fọ́nà bá tẹ́ tọ́ da yín lójú bóyá tọ́nà bá bá bẹ̀ lọ́n bóyá àárẹ̀ bẹ́ àárẹ̀ bóyá náà bá lè kẹ́ lè kó sì sí payá fún wa lórí ta kó sì yìí o fàkọ́lá àṣádùhùn ẹnìkan nù wọn ẹni aláwọ̀kọ́ sọ pé Allahumma innahu kana li walidani shaykhani kabirani ó ní ọlọ́run mo ní àwọn òbí méjì bàbá àti ìyá mi ń bẹ láyé shaykhani kabirani àmọ́ wọ́n ti dàgbàlagbà débi tí yẹn dàgbàlagbà dé wọ́n dàgbàlagbà gan torí shaykhani àgbàlagbà náà ń pè bẹ́ láti bí ṣe àpẹẹrẹ ilẹ̀ má ṣe dàgbà tó ọwá ní wàmúráàtì a òun sì níyàwó náà ìyàwó òun bẹ pẹ̀lú òun wàlíyà sọ̀bíyà tó sì rọ̀ ọrọ̀ aléìhìm òun sì ní àwọn ọmọ kéèkéé tó ń tọ́jú fàídà arọ́tù ó ní tóhun bá ti wá lọ tóhun ti sẹ́lọ tóhun lọ tóhun bá sẹ́rí padà sọ́dọ̀ wọn òun bá wọn kún wàrà tí wọ́n mú àbí ma wá bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn òbí méjèèjì àwọn ìmà mu bá jẹ́ bi wàlìdì ni òbí kan ní túnmọ̀ sí ẹgbẹ́ mọ́ pẹ̀lú òbí mi ṣùgbọ́n bí máa bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn òfin méjèèjì àwọn ni máa kọ́ fún ní nǹkan imò tí bá dé fàtàkà ìtúhùmà kọ́blá bàní owó ọkọ́ fún àwọn òbí yìí méjèèjì ní kíní imò síwájú àwọn ọmọ òun síwájú ọmọ òun wà annahu náà bí zata yawmin ash-shajar òun lọ́jọ́ kan

nígbèrí àwọn méjèèjì tán sùn sí akọrọ̀hù àdòkèdọ́hùmà mẹ́nàmíhìmà olóhun kórìlá kóhun jí wọn lójú oorun wọn fẹ́ jí wọn wà akọrọ̀hù àdòkèyà sọ̀bíyàtà kọ̀bìláhùmà òun sì tún kórìlá bákan náà kóhun tí wọ́n dì mí lẹ́sẹ̀ mú tí bí ń pa wọ́n bẹ́ẹ̀ ni mo dúró mo sáwọ̀ pé ah, ẹ̀sá ní ṣubú káwọn bàbá ìfìjí káwọn òbí ìfìjí òun òní kọ́kọ́ fún ní kìíní ìdé àgbàtàwọn òbí bá mú ti wọn náà ẹgẹ́ bí ṣe sí ẹ̀ falam yadda zalika da'bi wa da'buhum ó ní bóhun ti dúró rẹ̀ òun òkú omi tóhun dúró sí àwọn mọ́ sí hatta tọ́lá alfajiru ó ní títí fá alfajari fi yọ kò sọ ní jẹba yẹn ó gbé oúnjẹ lọ́wọ́ fún àwọn òbí rẹ̀ títí títí fá tí alfàjàrí kò sùn ìgbà táwọn ọmọ yìí sunkún ọmọdé lọ́wọ́ wọn lọ ìwọ́lọ́wọ́ bá lè kẹlá mọ̀ nínú ọkàn mi tó rọ́kàn mi báyìí pé bí in tí mo ṣe ìmú sí nítorí tìwọ́lọ́wọ́ bá ní tó ti mọ̀ bẹ́ẹ̀ bó sì ti mọ̀ ẹ̀ ọlọ́run fọ́fríjì lánà minha fúrùjá fọ́fríjì lánà nara minha as-sama bá bá ti rí bí jáde kárí sánmà káfẹ́fẹ́ àlàáfíà ti ẹ̀fẹ́ wọlé díẹ̀ kárí sánmà bá ti rí bí jáde fàkọ́rọ̀jọ Allahu minha furjatan ọlọ́ọ̀bá ní ká bá wọn sí díẹ̀ ọlọ́ọ̀bá sí kìí ẹ̀ díẹ̀ wàrọ́ àwọn minha as-sama wọ́n bá rí sánmà bọ́kùnrin àọ́dánù اللهم إنه كان لابنة عمي أحببتها أحببتها كأشد ما يحب الرجل النساء ó ní àwọn ah, èmi náà ní ọmọ ọkù kan ọmọ àbúrò bàbá mi kan bẹ ah mo mọ̀ nífẹ̀ẹ́ ọmọ ìpúpọ̀ o mo nífẹ̀ẹ́ rẹ̀ tí ó pọ̀ ní bí ọkùnrin ṣe mọ́ nífẹ̀ẹ́ obìnrin bẹ́ẹ̀ mo sì nífẹ̀ẹ́ rẹ̀ mo nífẹ̀ẹ́ ọmọ yìí ó ní wàtọ̀lápù ilayha nafsaha wọ́n bá ní kó jẹ́ kí n bá wọn ṣe zìná ìfẹ́ rẹ̀ ń mi bá ní tó wọ́n mẹ́yí ara rí pé ó fẹ́ fún mi kí n bá fa ọmọ dáadáa yìí bá ọmọ tó dáa ọmọbìnrin dáadáa nínú ẹgbàwá mi tó ẹ́pá padà sàlàyé insha Allah wò ní wípé kìí ṣe pé lẹ́sẹ̀kẹsẹ̀ báwọn lọ́mọ yìí sọ pípọ́ fún 100 dirham 100 dinar ọ yarí olóhun òṣèbúrú aburú báyìí ó wá lọ ìgbàtí ó wá di pé wàhálà dé àti jẹ àti tó nira tí ìdàmú bá tébí pa tíyàn mú obìnrin wá bá ọkùnrin padà oníyọ̀ tọ̀ fún mi ní mo nídi owó láti lè gbọ́mọ̀ ẹ̀m kọ́ ma ń kú rẹ̀ dání ẹ̀ mọ̀lẹ́bí ni wọ́n ṣùgbẹ́ni tó lè bẹ́ẹ̀ ọba lọ́ba pé dákù fún mi lówó kí n fi ṣe bàṣírí ah ẹ̀wà ni èmi ò lè fowó lẹ̀ o àbí tó bá jẹ́ kí sí ah èlé fowó so ah

dínàrù hundred, sí dínàrù ní àbí dirham ìdàkára láka mí àta dirhamin dirhamu ní òun lójú dínàrù lọ dínàrù láti dirham ìdàkára láka mí àta dínàrù àdífẹ́ alì rọ́gbẹ̀lá náà mú fi rántí ìrànwó tí zakawọ̀ ní kí wọ́n bá fi se mistake ni so ìdíbẹ̀gbẹ̀ olóòwò wá sígbìyàn tó ń fi fún wá 100 dinar yẹni pé 100 dinar pé yẹni pé ìdá mẹ́rin nínú ìdáwó tí zakawọ̀ ẹ̀yìn náà bí ó ṣe tó bí owó yẹn ó ṣe tó ìtànsọ yìí ojú 100,000 ó súnmọ́ bí 200,000 naira sàn pé owó kékeré kọ́ kódà sí dásìkò táwà yìí bọ́wọ́ yẹn oni fajituha biha òun bá kó ìwà fóbìnrin falamma waqa'tu bayna rijlayha onígbà tí ọkùn obìnrin wá gbà fóhun láti ṣe in tóhun fẹ́ ṣe ti wá jókòó si àárín itan rẹ̀ méjèèjì débi wípé nǹkan na náà lókù níbi tó jókòó si ti fasadu fi ṣẹlẹ̀ láàrin wọn falamma waqa'tu bayna rijlayha qalat obìnrin wá sọ ya abdallah ittaqillah mini ó pè ní Abdullah yóò Abdullah ló kọ rẹ̀ o ṣùgbọ́n ó pè ló kọ yẹn nítorí hikima tá padà sàlàyé ní ìtẹ́kìlá páyọ̀ náà bá o páyọ̀ náà ó ní wala taftah al-khatam illa bihaqqihi ma ìdérí ẹ́ tí ó yẹ kó sí àyàbí pẹ̀lú ẹ̀tọ́ tí ṣẹ̀rí àgbékalẹ̀ kábìsí nǹkan yẹn yẹn ni pé má já balé oníbàlé má já ìbálé oníbàlé láìsí ẹ̀tọ́ lórí ẹ̀ náà fàkúntù àìhà arákùnrin ní bó ti sọ̀rọ̀ ibáyìí ara mi bá rọ̀ mú bá dìde lórí ẹ̀ mú jẹ́ kó lọ́dọ̀ rẹ̀ fa'in kúnta ta'lamu anni fa'itu zalika ibtigha'a wajhik ọlọ́run tó bá yẹ pé nítorí ẹ̀ ni mo fi ṣe sí mo ṣe yìí tó sì mọ̀ bẹ́ẹ̀ pé torí torí ìwọ́n náà mo fi ṣe fọ́fúrìj lánàá minha fúrìjàtàn ìrọ̀rùn ọba bá wa sí payá bá wa sí kìíní yìí ففرج لهم ولو بعد كتب وسي وقال الآخر أن لك تنوسك اللهم إني كنت استأجرت أجيرا بفرق بفرق أرز فلما قضى عمله قال أعطني حقي فعرضت عليه فرقه فرغب عنه فلم أزل أزرعه حتى جمعت منه بقرا ورعاءها فجاءني فقال اتق الله ولا, ولا تظلمني حقي ó ní ọlọ́wọ́ bá nǹkan tó ṣẹlẹ̀ sí mi tí mi fi tọrọ ni pé mo ní àwọn tí ń bá mi ṣiṣẹ́ mo gba òṣìṣẹ́ tí ń bá mi ṣiṣẹ́ pẹ̀lú wípé màá fún wọn ní nǹkan òsùnwọ̀n tàà fi ń wọn ráìtì kan lórí iṣẹ́ tó wọ́n bá mi ṣe ìgbàtẹ́ ni parí iṣẹ́ tán ó sọ fún mi pé áàpì ní haqqi fún mi ní ìwọ̀ fún mi ní ẹ̀tọ́ mi fún mi lówó iṣẹ́ mi tí mo bọ́ sí fún mi ní tàjọ fẹ́ lókò sí fa'arọ́tù alayhi firqahu fọ̀rọ̀fì báyìí ọba lóhun nígbà ọba bínú lọ sẹ́ pé òṣìṣẹ́ mi máa lágídí débẹ̀ tẹba fẹ́fẹ́ tọ́ rẹ̀ dún tí ó yàrí pé òun nígbà so ìgbà tó sọ bẹ́ẹ̀ ọba lọ bẹ́ẹ̀ ó ní ìgbà tó òun ó ní ìgbà tí ó lọ yìí òun wá mú kìíní òun wá bẹ̀rẹ̀ sí òun wá ń gbé wípé ó ní falam falam azal azra'ihu azra'ihu ó ló wà wáyẹ̀ òun ògbò òun sí zarihu pẹ̀lú ẹ̀ òun gbé kíní yìí òun fi ń sówò òun gbé sókò náà hatta jama'tu minhu baqaran wa ri'ahaha so ó ní títí ó ti pé òun fi padà fi kó àwọn òun fi kó màálù jọ òun fi kó ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin bá wá bá wọn wá ní ìrọ́kùnrin yìí ìwọ ọ̀gá tó bá sí ibiṣẹ́ ó sì páyọ̀ lọ́wọ́ bá mọ́ sàbòsí fún mi fún mi níwọ̀ mi fún mi ní kíní mi tí mo títọ́ jẹ mi kóltù olùwà sọ fún pé ìzàbìlà tí kalbakọ̀ wà rí àáìhà ó ní lọ sí bí màálù tó ń wò tó pọ̀ ẹ àtàwọn tí ń dà wọ́n àti gbogbo àwọn dúkìá tó wà ń bẹ́ẹ̀ fàkúzà lọ mú títí ẹni fàkọ́lá ìtẹ́kìláha wà látàstàzí hùbí ó ní ọ́sọ fún pẹ́lú ọkùnrin ìbẹ̀rù ọlọ́run mọ́bí mi sí yẹ̀yẹ́ dúkìá mi tó wà lọ́wọ́ rẹ̀ mọ́ wá bèèrè fàkúltù inni láàstàzí hùbí ọlọ́sọ ń gbìyà èmi ò fi ó sí yẹ̀yẹ́ o khudh dhalika al-baqar wa ri'aaha àwọn màálù yẹn lọ́kọ́ gbogbo àwọn in tó wà ń bẹ̀ láwọn dúkìá tó sẹ́kù náà lọ́kó fa akhadahu fa dhahaba bihi ó ní òun bá kó gbogbo ẹ̀ òun kó lọ ó ní fa akhadahu ọkùnrin bá kó gbogbo àwọn kìíní fa dhahaba bihi ó kó gbogbo ẹ̀ lọ fa in kunta ta'lamu anni fa'altu dhalika ibtigha'a wajhik ọlọ́run bá tọ́jẹ́ pé mo ṣe kí ní nítorí pé mo fi ń wá ojú rẹ̀ wọ́lọ́run bá fàfárọjà Allahu ma baqiya wọ́n ní eré tó kù yìí o a ọlọ́ọ̀bà àríkà ọba bá wọn gbé gbogbo ẹ̀kú débi wípé wọ́n fi ráyè jáde so wọ́n fi ráyè jáde kú níbi tí wọ́n wà yẹn naam a tabawo hadithu yìí hadithu yẹn jẹ́ pé wà wípé àwọn ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta wọ́n wá Ah, wọ́n wá akàsọ̀lọ́sọ́dọ̀ náà bá pẹ̀lú àwọn nǹkan mẹ́ta kan so àwọn nǹkan mẹ́ta tó wá kàsọ̀lọ́sọ́dọ̀ náà bá pẹ̀lú èyí o nìkan tí a sàlàyé pẹ̀lú gọlọ́bà láàrin ìṣẹ́jú kékeré tó kù ṣùgbọ́n gbà tí mo ń kalẹ̀ kan mo ṣe àṣìṣe níbi ibi báyìí níbi tí mo ibi ó ní ìsàjọ́rùtù àjírọ́n so ó dá pé kí ọ̀pẹ ní mo pé so sápọ́tù lisan ní pé yẹn ẹlòmí ló sáré kọjá lórí ẹ̀ so bí fọ́ọ̀tẹ̀ ni pẹ̀lú fatihulfa ó ní ìyẹn ni pé òṣùwọ̀n tí wọ́n fi wọn nǹkan ni wọ́n pè bẹ́ẹ̀ mo ti sàlàyé ẹlẹ́ẹ̀kan náà ṣùgbọ́n mo kàn ṣe mistake wíwọ fárkù yẹn mo pè ní firk àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹni alákọ̀ọ́kọ́ yìí tàbáwò nígbà tí wọ́n wà ní wàhálà yìí wọ́n sọ̀rọ̀ kan bẹ̀ wọ́n ní ó ń kálukú wa ẹ jẹ́ ká bẹ Ọlọ́run Ọba pẹ̀lú tí ó ń kálukú wa tó dá lójú pé iṣẹ́ tàà ṣe fún wájú Ọlọ́run so ilé báyìí tá a rí fàyọ bí báyìí pé tíyàn bá wà ní wàhálà tó wà ní ìdàmú kí ẹ jẹ́ ni tí ó ní confidence nínú ọlọ́run kí ẹ ni tí ó gbẹ́mẹ̀ lé ọlọ́run ba kí ẹ jẹ́ ni tí ó fọkànbalẹ̀ sọ́lọ́run ba pé kò sí nǹkan kan tágbára ọlọ́run ọ̀ka athiqatu billah wa tawakkulu alayhi káti jẹ́ ni tí ó gbára lé ọlọ́run ba púpọ̀ torí pé gbogbo èèyàn ní gbára lé ọlọ́run ọba àfikọ́ ọlọ́run ọba lẹ́kẹ́lá máa tó lórí àwọn bùkátà ìgbà tó wà ní wàhálà ọlọ́run ni wọ́n láwọn fẹ́ képe nítorí pé àwa lónìí táwa bá wà lóòrò wàhálà àwọn gbàgbé ọlọ́run bá pátápátá nǹkan míì láàrùpọ̀ lágbára láti gbé ọkùnrin wàhálà yẹn ibẹ̀ láàmú wá sáré lọ ibẹ̀ láàmú sáré lọ ìṣẹ́tọ̀ ẹka padà sọ́dọ̀ ọlọ́run ọba ìgbà míì èèyàn máa sáré lọ sọ́dọ̀ ẹ̀dá àwọn èèyàn àwọn èèyàn ni àwọn èèyàn ní àmọ́ lọ sọ́dọ̀ àwọn tó jẹ́ onídán kan bá wọn kan gbà wọn lẹ̀ lórí ẹ̀ ìgbà míì àwọn èèyàn ní lọ sọ́dọ̀ àwọn onídán àwọn ni àmọ́ ó ẹni ẹni kàpá ṣùgbọ́n yóò wá gbọ́kàn ní pẹ́ ní ẹlú lè ṣe ìṣọ́lọ́n yóò ti gbàgbé pọ́nà ọba àdíjá lẹ́kún mẹ́bẹ̀ fún ìyàpẹ́ nígbà mẹ́tí ẹ̀bá ń wáṣẹ́ ń gbà mí ẹ wá gbọ́kàn ní pé ọ̀gá kan bẹ tó pé ah, ni wo gbàgbé kò sí nǹkan láti ti rí tí ìbá bi ni àtàwọn yòókù kò sí ìbá ìsìnkú ma ń sábà ṣẹlẹ̀ sáwọn èèyàn dáadáa tẹ́ ti gbẹ́mí

báwọn ni spiritual báwọn ti lè ẹ̀nà nírònú ti ti náà tọ́lọ́un kárùnú táwọn ma ronú mọ́dà ní kí á ah! láti rí jùlọ sí fẹ́gà báyìí ọlọ́run èyí kọ bá gbé sàwá tó bá tẹ́tí bí búdó sà ẹ kí àwọn ti tó ooo ah! láti rí àyàbù báyìí wàláì mẹ́jà làwọn mọ̀ because wọ́n ti já ọkàn wa fún òmìnira àwọn ọ̀gbà fájúwà ń ṣe nǹkan ìtawà gbà ní pé ah ipa bá rí ah láti rí kìní kan báyìí ẹ̀lápùsẹ̀ ìjẹ́ ìjẹ́ wọ́n mú ìdára kákàbí kìní kan tí so bẹta wọn sálà tí wọ́n bá wà náà wàhálà wàláhì ọlọ́wọ̀n bá làwọn mọ̀rún ẹjẹ́ ká kí ìsílì dada tí ma ń ṣẹlẹ̀ sí wa tí wọ́n wà ní problem gbà ní tó ẹ pé mọ́jà ni wọ́n mọ̀ ronú nǹkan àwọn nǹkan ayé ni ó máa ronú pé kódà tẹ́ bá sọ fún ẹ̀ pé tí ẹ̀ bá ń síkì tẹ́ bá sọ fún ẹ̀ pé à sẹ́tì wá tẹ̀kẹ́ọ̀nù tí mọ̀ wípé ẹ̀ àdìsẹ́ ẹ̀ àdìsẹ́ ẹ̀ sọ́lá bíjù ẹ̀ mọ̀ sọ́lá sí ẹ̀ àdìsẹ́ wàláì kò gbàgbé pascal yẹn ṣe kẹ́kẹ́ ẹgbẹ̀ pé àdìsẹ́ aládìsẹ́ ẹlọgbọ́gbọ̀ wá tọwà bí ẹn tó ní mẹ́rin bí ẹnu tí a bá jẹ́ tó ní mẹ́rin ẹ̀ẹ́rẹ́ àwọn ẹgbẹ́ ẹgbẹ̀rún kúlẹ̀ aláwọ̀ ọ̀rán kiri ah àti ń gbà pé àdúwà ń ṣe kankan ọ̀spítù àbí tí ẹ bá sọ jíjọ tó bá ń pẹ́ àdámọ̀ ní náà ibi táàrò pé ìbẹ̀lẹ̀ ni wọ́n lẹ̀ pé ah, bí ìgbà pé tọ́bá ti jọ ọ̀spítù báyìí bá ti báyìí ìgbà tó ń bá kúta ǹkà ọba dákúta ǹkà bá ti àjọ àbá ọkọ̀ mọ́ ọkọ̀ mọ́ dákú ǹkà bá ti àwọn ẹ̀rẹ́pa ẹ̀lọ́gbẹ́ dókítà àwọn yóò mọ̀ àwọn èèyàn bí wèrè pé àà ah, ah, ah. ẹ̀rí tọ́mọ yẹn bá wà lọ ṣe ìsìnkú wà láàrín àwọn tẹ̀bídì ọ̀daràn ni wọ́n pọ́mọ́ náà wọ́n aláǹkà bá sí àtọ́mọ́ àwọn ṣe ń kú máa ń dọ́kítọ̀ náà lọ ọ̀sìbítù o àbí èkú máa ń dọ́kítọ̀ lọ ọ̀sìbítù ni wọ́n ní sọ wípé àárín ọlọ́n ti kádà arábẹ́ ni àsìkò tọ́lọ ní ẹ̀wà mọ̀ pásìkò tọ́lọ ní òkú ti bá tóní fájá náà nù ọlọ́n sí láwọn àwọn dọ́kùn ti ẹ̀wà dúró ẹ̀mí rẹ̀ náà aláwọn ti ẹ̀wà wọ́n gbìyànjú gan torípẹ́ mi rẹ̀ lẹ̀ mọ́dọ̀ wọn nù ṣùgbọ́n tó bá jẹ́ tóní fájá ni wàláì

bàtọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ma bẹ́ lọ́wọ́ bá pípọ́ lọ́wọ́ bá ríkẹ́lá mo ní lábùjù kan mẹ́rin wọ́n ni láàrínlọ́ha ó ṣe é ṣe rọ̀jáù nìyẹn àtàrọ́jì nìyẹn a jẹ́ pé inú nǹkan tí ẹni tí ń rẹ̀kàn ó yàtọ̀ bẹni tí ó rò wípé àbẹni tó ti rí pé bí ìkẹ́ yóò ṣe rí lélẹ̀ fúnẹ̀ tí ń rẹ̀kàn yóò máa rí pé àárẹ̀kàn náà ni àbẹ́tò nítọ́nà bá wọ́n lọ́nà lọ́wọ́ sí kọ́ọ̀fù nìyẹn tọ̀bí ẹni tí hálù ẹni tí ń rẹ̀kàn ní pé ọkàn rẹ̀ ò ní balẹ̀ 100% tó pé ìrẹ̀kàn lápé tí ọba já sí bá ṣe rí yóò rí mọ́kọ́ so ó jẹ́ ó túnmọ̀ sí al-muslimu bayna al raja mo ti ń gbọ́nà mọ́ wà láàrin pé à pé ọlọ́run àríkẹ́lá lábẹ́ tọ́lọ́run àríkẹ́lá bá fẹ́ kó rí bẹ́ẹ̀ àmà bẹ́lọ̀ bá kó rí bẹ́ẹ̀ ní tí wọ́n ní àwọn nírànjáwò pé táwọn bá ṣe báyìí ọlọ́run àríkẹ́lá ó lè sí payá wàhálà táwọn ọmọ ẹkù fáwọn ẹni alákọ̀ọ́kọ́ wá bẹ́lọ́un pẹ̀lú birrul walidayn ìmọ̀ ṣe dáadáa sáwọn òbí méjèèjì ká ṣe dáadáa sí òbí wa méjèèjì ló fi bẹ́lọ́un ṣe bá ní a jẹ́ sí pé birrul walidayn sí ṣe dáadáa sáwọn òbí méjèèjì

dẹ̀lú wà ń bẹ pé àṣí àbá ń kọ̀ dámọ̀ òbí ẹni lórí àwọn ọmọ àtìyàwó ẹni èyàn mọ́ ń gbé ọlá fún àwọn òbí rẹ̀ lórí àwọn ọmọ àtàwọn ìyàwó yẹn kéde pé wọ́n ní káwọ́ àwọn ìyàwó wá ń lẹ̀ o kéde pé wọ́n ní káwọ́ àwọn ọmọ wọn lórí àwọn ìyàwó àtàwọn ọmọ rẹ̀ so nínú àwọn ẹ̀kọ́ tọ́nà ọba ìdáfẹ́ ká kọ́ńbẹ̀ níbi káti òbí sáájú bákanẹ̀ ní pé ẹwà òbí ẹni yìí bó ṣe ní àpẹẹlẹ́ kó dùrẹ̀ tó àwọn òbí rẹ̀ ń sùn ó dẹ̀ rí pé kọ̀ bá ẹ̀kọ́ mú kóhun dá oorun máa òbí lójú nítorí pé ìdá oorun máa ẹ̀ lójú ìnira la ṣe fẹ́ni tàà dá oorun máa lójú yẹn àbí kódà bí nìyàn bá padà wá lẹ́yìn tó bá yájú tán tí ó bá kọ́ dá oorun máa lójú wọ́n ni ẹ̀rá ìdìbò gbé wà ọ̀wàlìdí inspiration náà wọ́n gbé wà lọ́wọ́n se ilé báwọn tágbé ilẹ̀ bí ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí ní ọ̀tà jẹ padà dùn yóò kọ́ rí pé yóò kọ́ kó ìlànà tó ṣe fóun náà irú nǹkan yẹn òun kàtí ní pòun ṣe ìsáà òun sàbúrú fáwọn òbí òun ni ọwá gbóúnjẹun dání ọwá gbé lọ́wọ́ nínú ríwáyà mi wọ́n ní kọ́ra wípé ọwọ́ rẹ̀ làwọn òbí rẹ̀ méjì tí máa ń jẹun òun ni dáyé tébù àwọn òbí rẹ̀ ibi tó yẹ pẹ̀rẹ̀ fáwọn òbí rẹ̀ dé òun ni dáyé tébù ọwọ́ rẹ̀ làwọn òbí rẹ̀ méjèèjì ó ti jẹun tán tọba wá jẹun tán bismillah wọ èyí òkú náà mọ́ wá jẹun nínú ríwáyà kan kèé sí ọmọ kèé sàwọn ìyàwó nìkan ló ní kódà ó tún ní àwọn ẹrú náà tó ẹ pé òun kò fojú kan oòrùn títí lẹ̀ fi mọ́ ẹgbó irú nira ẹgbó ìlágbára tó kí ẹ yájú kalẹ̀ títí tí lẹ́ lọ́fi pẹ́ alìfájà rí fi yọ àpàlọ́ ah, ìnira ni wọ́n sì dúró sójú kan báyẹn nítorí kọ́kọ́ àwọn òbí rẹ̀ lé wàláì ilé ìbáyìí kí ní iṣẹ́ lọ́wà so lọ́wọ́ bá ìríkẹ́ láta nẹ́bì sọ̀lọ́sọ̀lá wọ́n fẹ́ ká kẹ́kọ̀ọ́ tó pọ̀ níbi ìmọ̀ sí dára sáwọn òbí ilé ìbáyìí sí bá ní sí so ah, bákanáà nínú nǹkan yìí àtàwásúlù bil amali salih ká ṣe akàsọ̀ lọ́sọ́dọ̀ náà bá pẹ̀lú iṣẹ́ eré téèyàn ṣe ó wà ń bẹ̀ ẹwà máa wò ní lọ́dù ní parí ní lọ́dù ìparí ilé ìbáyìí ó ní ìrìn ọlọ́run ọba ni àtàwásúlù bil ìkìláàsù ìkìláàsù tó wà ń bẹ̀ gan lóbi but in tó gbogbo ẹ̀lọ́ ni pé tó bá jẹ́ pé nítorí ti rẹ ọlọ́run ọba nìkan mo fi ṣe ajẹ́pò ti tàwásùl pẹ̀lú gíní o pẹ̀lú ikhlas tó wà ń bí sẹ́yìn gẹ́gẹ́ ajẹ́pẹ́ yẹn ti tàwásùl pẹ̀lú ikhlas èyẹ́ ti lè tàwásùl bí àìní láìmẹ́n pẹ̀lú ìran iṣẹ́ gẹ́gẹ́ àmọ́ iṣẹ́ tàwásùl ló wúlò fún iṣẹ́ tó bá jẹ́ pé yẹn bá ṣe ń torí tọ́lọ́run tí yẹn bá iṣẹ́ yẹn torí tọ́lọ́run ọba tàwásùl lè wúlò fún yẹn lórí ẹ̀ mo ń sáré gẹ́gẹ́ pẹ̀tọ́ lásìkò méje lọ now àsìkò díẹ̀ lókù tí a fi parí bá insha Allah ẹni ẹlẹ́ẹ̀kejì òun sàlàyé nípa al-iffa ó fi ìsí àmójúkúò níbi zina ó fi bẹ̀lọ́wọ̀ bá kíyàn ní àmójúkúò níbi fasad ó fi bẹ̀lọ́wọ̀ bá nítorí pé ó ròyìn fún wa nípa ọmọbìnrin tí òun fẹ́ ní sáàlù pẹ̀lú tó òun fẹ́ ní ìbálòpọ̀ pẹ̀lú ẹ̀ níbi tí ẹ̀mí rẹ̀ nífẹ̀ẹ́ ọmọbìnrin ẹ̀rẹ́ ẹ̀mí rẹ̀ ó nífẹ̀ẹ́ ọmọbìnrin yẹn gan kèéṣe ẹni tó kórìíra ẹni tó nífẹ̀ẹ́ ni tó fi wá di wípé gbogbo ọ̀nà láti fi níbàlò pẹ̀lú obìnrin lọ́sẹ̀ pọ̀ bọ́ sí tọ́rọ ọba ní lára fi ní kóbìnrin kó sí lọ́wọ́ pẹ̀lú kóbìnrin ní bùkátà sí lọ́dọ̀ ó ti wá gbọ́ bùkátà obìnrin tán òun náà ó ti ní kápá lórí obìnrin débi pé ó ti jókòó sí ààrẹ tan obìnrin méjèèjì olókù obìnrin wá sọ láti inú ọkàn rẹ̀ wá láti inú ọkàn rẹ̀ pé o jẹ páyọ̀ náà ọba ọ̀rọ̀ tó sọ yí pẹ̀lú ọkàn pẹ̀lú ọkàn tó mọ́ pẹ̀lú ọkàn kan pẹ̀lú ọkàn ọlọ́run bá dẹ̀ ní kó kó sínú ọkàn ọkùnrin náà ọlọ́run bá ní rí ìfìláṣù obìnrin yẹn ó rí pé kìí ti kọ́ sọ kí tí

tí ọlọ́wọ́ bó sàmúwa ilé yìí báyìí ó jẹ́ pé wáyé pé tẹ́rí kò sí kọndíṣẹ̀ tó lè mú obìnrin ṣe jìnà láyé dọ̀rúwà yìí mú yẹn ṣe jìnà pé àfà ní ad-darurat tubih al-mahdhurat wọ́n ní bí ní rábá dé ìtọ́nà ọba ti léwọ̀ ó lè dẹ̀tọ́ ẹnu jìnà náà ọlọ́ ti ṣeléwọ̀ torí kéwọ́ ṣètọ́nà ọmọ kéwú fẹ́ lómi ni gbogbo táwọn àbá tún náà gbé kéwú dé wọ́n ma ṣe tẹ̀fí ìjọ́ pé ṣẹ́sì nínú àwọn ni ọmọ fẹ́ wọlé ìwé

tẹ́bàtí wọ́n jẹ́ páyà ọlọ́wọ́ bá ìgbà oún gẹ́lé kí wọ́n wà lè sí kọ̀ ní ẹgbọ́n má a mọ́ mùsùlùmí kìí tẹ́bàtí wọ́n pé ìtẹ́kìlá ìtẹ́kìlá páyà ọlọ́wọ́ bá wàlọ́ ìrọ̀ ẹni bẹ̀gbọ̀n páyà ọlọ́wọ́ tí ń jọ tẹ́bàtí sọ fún ẹ̀kíyàn páyà ọlọ́wọ́ gbọ́n so ọkùnrin yìí wá dìde wọ́n bá ti sílẹ̀ ìmọ̀ dáadáa méjì lọ wá ṣe owó

gbàwákòmí tàwà ilé ìlú dípò rẹ̀ pé a ṣe hadith wà lẹ́bí pé tẹ́yẹ̀ bá gbèrò pé ẹ̀fẹ́ sàbúrú kan manhammadi tẹ̀jí àti ó gbèrò pé ẹ̀fẹ́ sàbúrú ó ti wá ní kàpá àti sàbúrú yẹn wà lẹ́mìyà ẹ̀mẹ́lìhà kọ̀ wá ṣe mẹ́ lẹ́ni tó páyọ̀ lọ́wọ́ ba alẹ́bí sọlọ́sọ́lá ní ó sí dáadáa kan fún dáadáa ló ṣe wà lọ́yìn ó gbèrò pé ẹ̀fẹ́ sàbúrú ọwá rí ọwá ti apá rẹ̀ ti wá káàbúrú yẹn kọ̀ wá ṣe mọ́

kódà ó tún ra ẹni tí ó tún gba ẹni tí ó ma bá da ẹran ẹ̀ ó tún gba ẹni tí ó ma bá da àwọn ẹran ẹ̀ náà bàtọ́ wá ti gbọ́ àwọn eléyìí báyìí ẹni tó lówó wádé ń kówó eléyìí ní kí ni al-islah ìṣe dáadáa àti ikhlas kò tí yẹ bákanáà àti um, ìní ayé ọkàn lórí tí èsè dúkìá fèyàn náà ẹni yí wá ọwọ́n sọ pípọ́ bá ń kówó ohun tí èyàn bá ní 500 naira lọ́wọ́ yẹn àbó ní 500,000 lọ́wọ́ yẹn tó bá dé tó bá ní gbá ń kówó ohun tí mo wọlé tí mo kó 500,000 fún mo ti kówó rẹ̀ fún àbí ìkówó rẹ̀ fún ó ti kówó rẹ̀ fún ṣùgbọ́n ọkùnrin yóò ṣe báyìí ó rí pé sórí owó rẹ̀

lèta sí mo kó sí nǹkan ìzápò ìgbàfọ́ ní ààrẹ mo fúnlẹ̀ kó fún náà mo jàmọ̀ owó ẹ̀nà ìmúlẹ̀ kó fún náà ẹni yóò ṣe báyìí ẹwú nípa ọlọ́wọ́n bá ṣe tó ó rí pé owó yìí òun ló yí ìdìbò kìíní tó definitely wọ́n lọ́dọ̀ lówó ẹ̀ máa kó gbogbo ẹ̀rọ so ìbá nìsí so ilé ìjẹ́ kó yíwa nípa bẹ́ẹ̀ yẹ bó ti jẹ́ nítọ́ páyọ̀ lọ́wọ́ bá tó ó

ẹ̀wọ̀n kí yẹn sírú orí bàtàbàtà fún ẹ̀fún yẹn kọ́ máa lè fọmọ ewúrẹ́ kan lẹ̀ fún wàláyà àwọn òrí báyìí ó dá gbogbo ẹ̀lọ yẹnyẹn ó kó gbogbo dúkìá ẹ̀lọ pátápátá ẹni iná ti tílẹ̀ fún tọkàntọkàn ohun dá òun rán kẹgbẹ́ pópó òun ní ìkàkà bẹ̀ torí dúkìá rẹ̀ pátápátá ni tí ó bá ní fi ó bẹ̀ lọ́wọ́ bá pẹ̀lú nǹkan yìí pé tó bá yẹ pé tó lọ́wọ́ bá lórí o ní pé àwọn olùmẹ́jẹ́ kó rẹ̀ pé dẹ̀lìlù ń bẹ́lì pọ́lọ̀wọ̀n bá ń bẹ nítorí wípé nígbàtí wọ́n wà ní problem wọ́n pé ọlọ́run ti dá wọn lóhùn tó bá yẹ pé ọlọ́run bá ò sí ní ta lọ́dá wọn lóhùn tó fi àdúrà wọn àwọn àfáà ní nínú àwọn dẹ̀lìlù àkìlíyà nínú àwọn dẹ̀lìlù làkáyè tí ó fi yíwa pé ọlọ́run bá ń bẹ ìyẹn pé dẹ̀lìlù pọ́lọ̀wọ̀n bá ní kí

ọlọ́run bá ti ń gbé kìíní ẹ̀kú wàláhì eléyìí báyìí nínú àwọn àmì ọlọ́run bá lọ́wà àyà ni min àyàtì láì subhanahu wa ta'ala nínú àwọn àrísà àmì ọlọ́run lọ́wà pé àti àwọn èèyàn máa rí gbígbàdúrà kíákíá tí wọ́n máa bẹ̀rẹ̀ bàbá wàláhì gbígbàdúrà sì máa tẹ̀lẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àìsí ọlọ́run bá débẹ̀ ni o wàláhì mọ̀ fọlọ́mà búra ẹ máa rí suratul istijaba gbígbàdúrà yẹn kíákíá lẹ́sẹ̀kẹsẹ̀ ẹgbẹ́ tẹ̀sí bẹ̀rẹ̀

ọlọ́bàá ikẹ́ sọ fún ẹ pé sọ pé pẹ́fà inni qaribun mo súnmọ́ wọn kama pariwo òjíbù dáwọ̀ tẹ̀dáì mọ́ mọ́ ń dáwọn pẹ̀pẹ̀ jí bá ń pè ní ìdádà àárín ṣẹ́rùtù ni ẹ̀ nígbà jí bá ń pè ní fàyẹ̀ tẹ̀jíbù lì ọlọ́ọ̀bá ìjàwábù ṣẹ́rùtù wá ní pé àwọn náà káfíkẹ́ni kájí mẹ́rọ̀ọ̀bá náà lóhun nígbà tí mẹ́rọ̀ọ̀bá náà ń pè wọ́n wà ní yúkmínú bí mẹ́jẹ̀ tí ẹ bá ń bẹ́lọ́ọ̀bá èyàn mọ́ ṣe èyàn mọ́ ní àdúwà èyàn mọ́ ní ágùnù pé ọlọ́wọ́ gbàdúwà mi èyàn ní máa dáùtù ọlọ́run ọlọ́run ẹ̀mẹ́ ìgbàdúwà tí ẹ bá ń dáùtù ọlọ́run pàdíyúpinú bí láàrín yẹ̀ṣùgbù so ní parí ni pé ọlọ́run bá àríkẹ́lá wá gba àdúwà wọn táwọn wí ọlọ́run bá àríkẹ́lá wá sí kìíní ọlọ́run bá wọ́n sí díẹ̀ kí ni hikmọ̀ tó bá tọ́lọ̀ bá àríkẹ́ kọ́ sí ọlọ́run tó sì díẹ̀ ọlọ́run bà lè gá tó mẹ́kún ẹni kẹta náà láǹfààní kóhun náà bẹ̀rẹ̀ kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀ kò ní báyìí nìí so káwọn mẹ́jẹ̀ ìtàbẹ́wà nínú kìíní ẹ̀ kó ń kàdùkú láǹfààní láti ronú láti bẹ̀rẹ̀ ọba pẹ̀lú iṣẹ́ tí ó fi kéde pẹ̀lú iṣẹ́ tó ṣe nítorí tọ́nà ọba nítorí àti múra tí ì mí láti máa fi àdẹ́bí tó rí gbàgbọ́ ìgbàdúwà ní ilé ìtorí ẹ̀ nítorí ìkìláàsì ẹ̀dàkùn tó bá bẹ́ẹ̀ jíṣẹ́ mi láyé ẹ̀rùwẹ́kò ní ìkìláàsì mẹ́rin tó ti rí àǹfààní ayé tí mẹ́bí tẹ́ ní ìkìláàsì sẹ́gbẹ́ kò ní dáùtà àǹfààní àrìkìyàmà torí pé kò sí tẹ́rẹ́ sọ fẹ́ ní pàdó ìgbà tí ó ah, gbà ìṣígbà sílẹ̀ pé àbá àríwá mẹ́ta tó ní tí mo wà nínú bí i tí ọmọ sọ nìyẹn láti tó ní tí mo wà nínú kiri wà láìlẹ́sì kẹsẹ̀ mọ́ ní gbàdúwà ṣùkọ́lọ́wà alẹ́kẹ́lá kí ó sàárẹ̀ ìpọ̀kọ́wà ọjọ́ ti lọ́gẹ́ sílẹ̀ ní nǹkan ṣókí tí a láǹfààní àti gbéyẹ̀wò nínú hadith yìí abẹ́lọ́wọ́ bá ìdíkẹ́lá ọlọ́bà kí ó yọ̀nda dáadáa fún ẹni kọ̀ọ̀kan wa abẹ́lọ́wọ́ bá ìdíkẹ́lá fún ọkùn fún ní ìṣẹ́lás nínú àwọn iṣẹ́ tí a ń ṣe pẹ̀lẹ̀lá ìlàhà ìlàlá adẹ̀mẹ́lọ́wọ́ bá ìdíkẹ́lá àwọn iṣẹ́ tó bá ìlànà tọ́lọ́wọ́ bá ìṣúná lẹ́bí mú kọ́lọ́bà ìdíkẹ́ pẹ̀lú ìlànà rẹ̀ wà pẹ̀lú àpọ̀ ní iṣẹ́ náà pẹ̀lẹ̀lá ìlàhà ìlàlá ọmọ bọ́ọ̀lù sí àwọn báyìí kọ́lọ́bà kó gbà ní ìzọ́kùnrin àpẹẹrẹ wọ́n bá san àwọn àpàdé ìlàdà wọ́n kò ní àkárí máa fún bá sàlékún ìrìnà àláìrẹ̀ àwọn tó bá sọ́rọ̀ ní àkọ́kọ́ wọ́n jámọ̀ ọmọ wà ní máa pè ẹlẹ́kẹta òun náà ni pé bá fẹ́ ṣàdúrà náà kí láàrín lábí sí àkàṣọ sọ́dọ̀ náà bá ẹwẹ̀ tí ó wà ní nínú wọn ẹni tó dára tó fi àwọn òbí rẹ̀ tó rán sí dára tó ṣe wọn òníkọ́ ọ̀pọ̀ wọlá àwọn òbí òun méjèèjì ẹgbẹ́ sọ bẹ́ẹ̀ dáadáa tó ti sáwọn òbí rẹ̀ tó ti gbé lè yí ọ̀pọ̀

iṣẹ́ dáadáa ẹ̀rọ yóò ṣe dáadáa sẹ́fẹ́ nínú àwọn ọmọdé aláwọ̀ ṣe yìí tó ẹni wọ́n á ti ṣe dáadáa ìṣẹ́ lọ́wọ́ wa nínú ṣe dáadáa ní ẹ̀kú yàn ló jẹ wọ́n ti fún yàn ló jẹ rí àti ọ̀sà àwọn yàn ní ìjẹ́ tó ń tọ́ lọ́wọ́ ti fún ẹgbẹ́ àwọn ọmọ wọn ni pé láti tẹ́kí mo ṣe yìí mo sí orí ìwọ ọmọ wọn bá rí eléyìí àtàwájú àtàwájú ẹgbẹ́ àwọn ọmọ yẹn ṣe ara wò torí pé pọ́blẹ́mù lùsùn táwọn lè ní sáàdà bá rí ìdá máa fi sábọ́dọ̀ àbábíní àwọn afá alápájá àwọn ẹgbẹ́ wọ́n náà tẹ́wọ́ ọlọ́run wọn lápá òun pé mọ́sálásí wọn òbí bẹ́ẹ̀rì ìgbẹ́kọ́ amẹ́ta yìí jẹ́ ìdẹ́gẹ́ bí àpẹẹrẹ tó ti jẹ́ dáadáa láyé bọ́lá yẹ pé ẹnìkan tó wà ní sòrò tó ti rí tọ̀ràn lọ́wọ́ wọ́n yẹ pé ìrànlọ́wọ́ tó ṣe fún náà torí tọ́lọ́ náà kọ́ wá sílẹ̀ lápá ọ̀rọ̀ sáàbùwà àgbà ìbéèrè ìsìnkú bí ìtùkánú gbàrí láàrin láàrin pàtàkì àlàyé látàkọ́ ọ̀rọ̀ láàrin wọ́n ti wá sí ọ̀rọ̀ láàrin orí ẹ̀tọ́ olúwọ́n ọ̀rọ̀ ọlọ́rọ̀ èyí tàbí orí ti mọ́lá sọ ẹ̀ ó lè kára mi láti máa ń gba owó ìyábà ìdákùn tẹ́kùn bàbá mú àárí lọ́nà tó ti dára nípa wọn tàbí àmì dára nínú ọkùnrin àwọn ọmọ ọba ọ̀rẹ́dà àwọn bá àwọn olóòwò àwọn yàrá lórí ìjà bá gbà ó jẹ rẹ́tọ̀ ní àfẹ́ránṣẹ́. Àwọn tó bá níbi sọ̀rọ̀ ẹni tí yóò fẹ́ ti gbà mẹ́rin ẹni tí ó bá ti máa wá ó lè máa yìí lọ́la tù ó máa sọ bọ̀ lọ́la tí ó máa sọ bọ̀ káwọn gbà lásìkò ẹ̀dá pẹ̀lú ká gbó sílẹ̀ ní ilé ìta ẹgbẹ́ ìlú ká má ṣe ọ̀rẹ́ pọ̀ ìbéèrè ọ̀kan ń láti lápadà ní ìbéèrè lọ́ba wá. Àwọn ọ̀rọ̀ Naam. Thank you ẹ̀tí ọ̀pá ìsí ọlọ́run ṣe ìjẹta bó wà ìtọ́wà fún ẹ̀ka àti Nípa ọ̀rọ̀ àmẹ́ni wọ́n béèrè nípa rẹ̀, ààyà tó wà nínú sọ́ọ́tì tọ́lọ̀ bá dájú pé wàlẹ̀dínà láyàdẹ̀ ìrìnà máa lọ́rì ìlàhàn áàkọ̀ wà láyà kọtùlúnà náà sallẹ́tẹ̀ harraman lọ́rù ìlà bí haq wà láyà sùdùn so aya yẹn wani a dr akuride tọ́lọ̀ bá gá kí bàbá lọ́rẹ̀ ẹ̀dẹ̀ wọn wọ́n lu aya lánàá pé ọlọ́wọ́ bá so wọ́n ni ọlọ́wọ́ nígbà nínú aya tó wá tẹ̀lé ọlọ́ni illa man taba wa amana wa amila amalan salihan

àyà yẹn tó ń sọ ní pé mamata ala shirk ẹni tó bá kú lórí ẹbọ ọlọ́run ní forí jẹ́ lórí kìyàmà torí pé àwọn tó bá kú lórí ẹ̀ṣẹ̀ tó bá jẹ́ lórí kìyàmà ọlọ́run lè forí jẹ́ wọn ṣùgbọ́n ẹlẹ́bọ ọlọ́run lè forí jẹ́ ṣùgbọ́n nílé ayé yìí kò sí ẹ̀ṣẹ̀ tí yẹn lè ṣe tọ́lọ́run bá lè forí jẹ́ láyé kódà kó jẹ́bọ tẹ́ bá ṣe túwá tẹ́ gba ẹ̀rọ ẹni ó káàkiri àdájú nípa ó kú nípa rẹ̀ tí ó lè ọlọ́pàá ní náà tó mú sálàyé nípa bàtàtà nípa bẹ̀rẹ̀ mẹ́rọ a ní ó máa ń dá ó máa ń kún irúgbà rẹ̀ ní yẹ́lò ìyẹn ni pẹ́ni tó bá ti ní orúkọ funfun ó sì yíra ìsìn ẹni tí orúkọ rẹ̀ bá ti funfun so ṣẹ̀ríà Islam gbà wá láyé ká dá ìrẹ̀ sí yẹ́lò so àbí ká dáyẹ̀ sí kọ́lọ̀ mi náà bá àdé dáyẹ̀ sí black tó ṣe bá ní sí so nǹkan tó ṣẹlẹ̀ níyà kí ṣe rúgbà nìkan àti orí náà tí orí yẹn bá ti orí yẹn ti white tán ó fẹ́ dáyẹ̀ ṣẹ̀dá àgbègbè àwọn aláyè ìwé ní táwọn ọmọ ìtàn ṣe ń sìn láwọn ọmọ ọ̀dọ́ irun wọn dúdú wọ́n wà lọ dáyẹ̀ wọ́n wà sí nìkan bí èṣù báyìí torí báyìí wọ́n wà dáyìí àárín nìkan lọ sẹ́yìn àbẹ́gbẹ́ kan àbí wọ́n àwọn míì dáyìí orun kéèkéé sí wọ́n wà dáyìí orun sí white ẹ́ ibi kan wà black ìwọ̀n àwọn ìwọ̀n white gbogbo àwọn nǹkan báyìí so àwọn tí ò dáa ni ó ṣe báyìí ẹ tí ò rẹ̀ dúdú ó láǹfààní àti ṣe sọ́mọ̀ ẹ̀ láti dá ẹ̀rẹ̀ tó tàà sọ ní ọmọ rẹ̀ kí wọ́n ẹ̀ púpọ̀ Thank you náà so wọ́n ní tí ẹ̀ máa ń ṣiṣẹ́ kan pẹ̀lú àníyàn tó dáa àti ìṣìláàsì wọ́n ní tí ẹ̀ máa wá bá tẹ́ ẹ̀rí ìbò kan àníyàn wá bàjẹ́ ìṣìláàsì gbà ìṣìláàsì gbà ní ó dáa wọ́n ní iṣẹ́ iṣẹ́ ẹ̀ tó ti bàjẹ́ lójijì ni àti pé sí àǹfààní wà fún ìyàn láti tó tún láì ní ṣàtúnṣe iṣẹ́ yẹn náà ṣẹ́rí tí ẹ bá ń pàṣẹ lọ láti bẹ̀rẹ̀ fẹ́ pé pẹ̀lú ìfìlá ọ̀sùn tó wọ́n wà lẹ́yà rẹ̀ kan tí ìyàwó bá wọ ìgbàmí bẹ̀rẹ̀ pé ó lè bá gbogbo sẹ́hùn jẹ́ pátá ìgbàmí bẹ̀rẹ̀ pé èyí ó ní àwọn àǹfààní ìyẹn tí ẹ ti sẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò tí ìbá ìṣe ṣò ẹ lóbi tí ìyàwó ẹ débi tó bá parí débi tí so

so Allah wàhálà so ojú ẹ̀jẹ̀ pé ká gbìyànjú ní gbogbo àtàbà ń so kí a mọ̀ ká mọ̀ check ní ara wa dáadáa gẹ̀ ìgbà yóò jẹ́ pé ìyọ́ lè bẹ̀rẹ̀ sẹ́ni pẹ̀lú ikhlas ìgbà tí wà nílé so ẹjẹ́ mọ̀ check àníyàn wa dáadáa ká mọ̀ fi ẹ̀mí wa lẹ̀ torí owó bá ti ń ṣe ṣètọ́nù ń wáyé ń wáyé ìgbà bá ti Wàlú sọ. Náà, so wọ́n bèèrè nípa ìwákàsọ̀ pẹ̀lú àwọn nǹkan so wọ́n ní alákọ̀ọ́kọ́ táwọn tẹ́lú ìjọpa rẹ̀ pé wọ́n ní àwọn mọ́ sábà gbọ́ tó máa ń sàdúwà ní Saudi pé wọ́n mọ́ ní ìbáwọn káti Quran pé pẹ̀lú àbẹ̀rẹ̀ ọba pẹ̀lú àlùbáríkà Quran so wọ́n ní kéré láì tó tó àbí òtọ̀ so alákọ̀ọ́kọ́ náà tákọ̀gbọ̀rọ̀ tí akọ̀gbọ̀rọ̀ mú dáadáa tàbí gbọ̀rọ̀ gbọ́yé dáadáa ni pé ṣẹ̀rí Saudi àwọn èèyàn bí ti wá náà náà mẹ́ tó jẹ́ sí wípé ọlọ́run ọba àrídájọ́ pa àti kéré àti kéjì wa láṣẹ láti máa tẹ̀lé tọ́lọ́run ọba so wọ́n lè sàṣe jù wọ́n lè sàṣe tó ẹgbẹ́ bá wà náà sí lè sàṣe jù bá sí sàṣe tó so tó lé àkéèkì sàúdí sẹ̀rí pé wọ́n ṣe nǹkan ní sàúdí ìdábẹ̀ ní pé sí tí sàúdí ṣe rẹ̀ sún lẹ́rìí nínú ìdáwà fi súnà ó ti bá so àmọ́ ẹni àwọn dáa jù wá lọ àwọn tó dáa nínú a lè ríyàn ní Nàìjíríà tó dáa jù àwọn tó wọ́n sáàrùn dáadáa kí bá ní sí tó lọ́lá jù wọn lọ́dọ̀ náà bá ṣùgbọ́n tàbá ní ká wo nǹka àwọn tó dáa nínú wọn pọ̀ ju àwa yòókù lọ lórílẹ̀ èdè àgbáyé yòókù láti mọ́ sára àti pé àyè ibi tó wà àyè ibi tó dáa ni ṣe bá ní sí so so àmọ́ ìbárakatil Qur'an ṣe Saudi ṣe sọ́tọ́ àbí òtọ́ wọ́n láìkí lè rí ẹgbẹ̀ so ó tọ́ tẹ́rẹ ọmọ pé a fi àlùbáríkà Qur'an tọrọ kí ló fà nítorí Qur'an ọ̀rọ̀ Ọlọ́run ni kìí sí ẹ̀dá Ọlọ́run ẹ̀dá Ọlọ́run ni yóò kéré tọrọ àmọ́ ń fi ọ̀rọ̀ Ọlọ́run ọba tọrọ kò tí ì báyìí Al-Qur'an àgbóyìn ẹjẹ́ látara ìgbàgbọ́ àrísúnlẹ̀ Al-Qur'an kalamullah ọ̀rọ̀ Ọlọ́run kò sí ìbáyìí anábìlọ́mọ̀ bá nígbà sọ pé fadlu kalamillahi ala sa'iril kalam ka fadlillahi ala sa'iril khalqihi ọ̀rọ̀ ọlá tí ń bẹ fún ọ̀rọ̀ náà bá lórí gbogbo rẹ̀ dáyòkú ọdá jẹ́ bí ọlá tí ń bẹ fún ọlọ́run gẹ̀gẹ̀ lórí àwọn ẹ̀dá rẹ̀ ṣe bá yìí so ọ̀rọ̀ àlebẹ̀lọ́ tó pé ẹ̀dá nìyẹn àbáwọn ẹ̀dá mi tó ti yé tí ó tọ́pàá tó fi sọ pé albarka Kùránì nìyẹn ó bá mọ̀ so wọ́n ní àwọn ní tàbáwá ogun tó fẹ́ fara pẹ́ náà tọ́dọ̀ ti wà náà bí báyìí táwọn ẹ̀lẹ́gbẹ̀ wá sàdọ́ àtàwọn àwọn èdè sírí ìfàtíhà ìsírí ìfàtíhà abẹ́lọ́ wa pẹ̀lú àṣírí ìfàtíhà torí kò sí jẹ́ sírí àṣírí lọ pẹ̀lú àṣírí ọwà kà àbí ilé ọba súnnà mọ̀ ìyẹn ọ̀bá súnà lọ ẹ̀mọ́ ìfẹ́ tí wọ́n ń fìyàn ṣe o ní pé táwọn bá ti fẹ́ sàdúà wọ́n wá ìtẹ́lẹ̀ ti tàwá súnlẹ̀ wọ́n ẹ̀sẹ̀ wá mú iṣẹ́ rẹ̀ wá ìjẹ́ tí orí tàwá súnlẹ̀ jẹ́ ọgbọ̀rọ̀ jẹ́ṣẹ́ṣẹ́ ti sáájú ṣe tẹ́lẹ̀ kò sí ìbá ìrìn yìí àmọ́ afẹ́ka bá tí àwọn ọlọ́mọ́ta gbàdúrà wa ọlásọ́lọ́tì bá ti àyílá tẹ́lẹ̀ mẹ́ta mẹ́ta fàájá sọ́lọ́tì bá ti gbogbo nǹkan báwọn lè sa àìrí yí àmàlù sálà kò sí iṣẹ́ àwọn sálà lórí ẹ̀ ààrí ẹ̀rí pẹ̀pá àwọn sáràfù mọ́ sílẹ̀ ó ṣe báyìí káwá mú àdúrà káwá mú àwọn abájí ìsàdúrà sẹ́gun ìsájà láti léyìn pé báyìí oúnjẹ àwọn òkú kéne kúrò aláwọ̀ ṣe báyìí gbogbo àwọn nǹkan báyìí iṣẹ́ fídíà àti ó ṣe báyìí so kò sí nǹkan tó burú nínú pé ìyẹn ti ka kùránì sẹ́yìn kẹ́lá kẹ́yẹ pé ẹ̀bẹ́ kẹ́yẹ bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ lọ́rọ̀ àti pé àkọlọ̀ gbé kùránì lẹ́kẹ́ kọ́kọ́ ka kùránì lẹ́kẹ́ wá fi ó ti ṣe tẹ́lẹ̀ sẹ́yìn a ti dára tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn abẹ́rẹ́ wa pẹ̀lú iṣẹ́ ṣùgbọ́n tí nǹkan tó bẹ̀rẹ̀ ọlọ́run àlà. Number five. I know Usman yìí was God. Náà, tòrò ìbéèrè tó dáa ni àpá ìbéèrè. Àbá ní ṣe orin gbígbọ́ sílé ìbá àwọn ẹ̀jẹ̀ àti pé irú orin òun ló lè bàbẹ̀ jẹ́ ọlọ́run tọwọ́ sọ́rọ̀ ní ìdí ìfún mẹ́ta wọn ọlọ́run jẹ́ kí ṣe tọ́ọ̀dù kó ráyè nínú ọkà wa àti lórí àwọn ìfún mẹ́ta wọn orin gbígbọ́ ò bà rẹ̀ jẹ́ ṣùgbọ́n orin gbígbọ́ kò dá torí lórí ìsọ́bẹ̀ tí bá jẹ́ lórí gbígbọ́ ò bà rẹ̀ jẹ́ sí alhamdulillah wọ́n ti lórí dá ẹ̀mí òwú ìwọ̀n ìbínú ọlọ́run mẹ́jì kí ṣe tọ́nù láì ní ẹ̀mẹ́wà orí gbígbó bàrẹ̀ jẹ́ ṣùgbọ́n orí gbígbọ́ ó burú gan kò dá orí bá nìṣe so ẹ̀ṣẹ̀ ńláńlá yìí tí èyàn bá tó wá ń ṣe ẹ̀ṣẹ̀ nínú Ramadan aburú tó tó wà ń bẹ̀ máa ń lékún ju aburú tí èyàn máa ṣẹ̀ṣẹ̀ lẹ́yìn Ramadan kò sígbà tẹ́ṣẹ̀ dá kò dẹ̀ sígbà títẹ̀ rí ọ̀dá ṣùgbọ́n láti Ramadan àbáríkà mẹ́fẹ̀ púpọ̀ bọ́lọ̀ bá ti tẹ́yà bá ti ṣẹ́ rí ọlọ́run bá pàdánìkà sí bẹ́yà bá ti ṣẹ́ bú ọlọ́run pàdánìkà sí jẹ́ fún náà

èyàn mọ̀ ní kàmọ́ ìsìnà tí yóò fi wá lọ mú ìyànrò tí ó yẹ kí ìyànrò tára yóò fi wá dìde tí omi tí ń dọmọ́ fi wá jẹ́ lára ẹ̀ tó bá yẹ pé àwọn orin kan bẹ tí mọ́ ń ṣe bá mi títí mẹ́ tó bá yẹ pé orin bá ònìyàn gbọ́ tó fi wá dípọ́ tẹ̀lẹ̀ sí bẹ́ẹ̀ tí kù nǹkan di tẹ̀lẹ̀ sí ni o tó fi wá dípọ́ wá orin yẹn wá jí nǹkan tí ó yẹ kó jílẹ̀ lẹ́mi rẹ̀ tó fi wá orin tí ó yẹ kóró tí omi fi wá jáde omi tí ń dọmọ àwọn ẹ̀rẹ́ bàjẹ́ pátápátá ṣe irú orin báyẹn ó lè fa bíi káwẹ̀ bàjẹ́ tó bá gbìyàn lọ bẹ̀yẹ ó ṣe báyìí sí ṣùgbọ́n gbígbọ́ rẹ̀ lásán fàsáàdù ni aburú ni ó ṣe báyìí sí kọ́lọ̀bà kó sàánà ọ̀lọ́ àgbà Bẹ́ẹ̀ni wọ́n ní orí orí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mẹ́rin ìṣàkóso ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta

ẹlẹ́tọ́ra ẹ máa tà ní àmẹ́ríkà àpò ní àbá tí ó kẹ̀lú ẹ sọ wá lójú fún àwọn àtàlẹ́wọ́. ìsáàlù tó wá sọ òun náà wá máa sọ òun náà wá kíá òun náà sọ pé òun ò bí àmẹ́ríkà lè ló tẹ́lú sọ òun àwọn tẹ́lẹ̀ fún òun ó lò bí àmẹ́ríkà lè padà wá pé ìgbé à lálẹ́bíṣà máa padà wá kí nìkan tó bọ̀ wá sí i. ìgbé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ àmẹ́ríkà ló wá ní ìgbà ọdún ó fẹ́ dìde ṣé tó bá padà wá ọlọ́run sọ pé kò sáré bí ìwọlé àbẹ̀wò ṣé ìjẹ àbẹ̀wò yóò wá ní àbí jẹ apáṣẹ nǹkan tí sàábọ̀ wá sí lé ìwà tó ń wá ìgbé ìlú rẹ bí òun ṣe. Náà ìbéèrè náà béèrè pọ̀rọ̀ pé ẹ́. Ọ̀rọ̀ sọ pé ṣe ń lo ẹ̀rí ẹ̀rí rẹ̀ bá àwọn ọmọ ẹgbẹ́ àtìkù nígbà tí wọ́n sì pé kò sí àti àti sí ìlú ìbáfẹ́ ẹ̀rí rẹ̀. Ah, ọlọ́wọ́ sàrọ̀ ìbéèrè nípa pípadàbọ̀ wà lórí ẹ̀ẹ́sà ni wọ́n béèrè so àmúrò pé àti gbọ́gbọ́n sí béèrè yẹn so àṣẹ rí elé tí ò sí ìméjì mẹ́ tí ẹnu gbogbo mùsùlùmí kò lé lórí òun ni bí àlẹ́bẹ̀ ẹ̀ẹ́sà alayhi àyà kùránì ń bẹ tó jẹ́ kúrò wípé wípadà bọ̀ àrẹ́bẹ̀ Ìsá alayhi salatu wassalam la ilmun lis-sa'a ìdá fi mọ̀ nípa àmì ọjọ́ ìgbẹ̀lẹ̀ àmìpá ní kìyàmà ní tó ní mínú àlànà ti sáà lọ́wà tí ìlà ìdè so àrẹ́bẹ̀ Ìsá ká nígbà mọ́ ń padà bọ̀ nínú àkídà tó gbọ́dọ̀ rẹ̀ lórí ẹni mùsùlùmí ẹni tó bá gbà ipá lẹ́bẹ̀ Ìsá ò padà wá irú ẹni báyìí ti pè àyà Qur'an ó ti pè nírọ́ ó ti pè hadith Ànábì sallallahu alaihi wasallam nírọ́ tí bá ní ṣe yìí so ó nìdí kí a gbìyànjú kásàlàyé fẹ́ nìyẹn lọ́nà tí ó gbàgbọ́ yẹ kó dẹ̀ tí ó bá kó nìkan tó sọ ẹ̀ torí kan sọ yẹ ni mú ẹ̀jáde kó ní Islam ṣe wá rí ibi tó ń tó fa wàhálà yẹn ó ní àwọn orientalist àwọn àgbẹ̀sẹ̀ṣìríkù àwọn tí ò kí ń ṣe mùsùlùmí tán ṣe bí mùsùlùmí àwọn ni wọ́n pọ́ ìròyìn yẹ káàkiri ìròyìn yẹ wájú àjẹjà títí Habibu Markaz bọ́sí bá jáde bọ́sà sí ni kò rí kéwú yanjú ẹ̀ náà kò rí màkàkà tí ó fi yanjú ẹ̀ náà ṣùgbọ́n ní pé ó kàtà ń lo ààyè ibi tó ga ní markaz àwọn èèyàn wá ń sin bíi ni wọ́n máa ń bọ àfáà nítorí àtẹ́dà sí ibi tí ń bẹ pẹ̀lú wọn ọba amplify rẹ̀ lọ́bá kàgbákò lára hadith tí ó bá ní kọ́nà bá lè gá kọ́bá tọ́ hadith sọ́nà àtàwọn tó bẹ́ta tààrà rẹ̀ tẹ́rì búrì la ilaha illallah ìyẹn gbọ́dọ̀ nínú àkídà yẹn àkídà táwọn àwọn kò tí yé bá rí ànábì Ìsá padà bọ̀ ẹ wá sọ̀rọ̀ kan ẹni tó fi wá bà mí nínú jẹ́ pé èmi rò pé aláìmọ̀ tó ní dékè yẹn kọ́ ni torí dẹ́rí ẹ sọ̀rọ̀ ká pé àfáà ni ó kéwó dẹ̀ tó lẹ ìṣẹ́ tó ń ṣe islamic study legal study èyí ò sọ nǹkan kan ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tẹ́lẹ̀ pẹ̀lú àfáà yẹn tó máa jó ní mídíà yẹn wà láì wọn kéwú fásìlẹ̀ gbọ́ yẹn wọ́n kàn máa ń kọ́ èdè kódà ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n èyí tọba jẹ́ ìrọwà àti báyìí wọ́n ti tọ́jú bí orin méjì dání olórí ajárẹjọ́ ma pààrọ̀ yóò ma pààrà rẹ̀ tó fi parí orin méjì náà ní òkòjú méjì náà tó mú dání yẹn gbogbo nǹkan ìtumọ̀ náà máa gbé jábẹ́ orin yẹn gbogbo túmọ̀ ó máa wí ikú àti tọ́bórí mu àti tórí wí àti ìtànpè ní ma ẹgẹ́ bíbùn kọ́yìn ìṣẹ́ òkè kíyàn ma ọlọ́run bí ànẹ́bí àwọn sọ̀hábà rí ìtànpè ní ma nìyẹn tí bá ní sí ṣùkọ́lọ̀ bá kó sànà wa ṣe wá tó ní islamic study tó ń kọ́ yẹn àwọn tó design syllabus tó ń kọ́ àwọn orientalist ni láwọn syllabus tí wọ́n fi ń ṣe islamic study yẹn so kó ṣe é ṣe kí wọ́n nǹkan báyìí kó mọ̀ ṣẹlẹ̀ so kọ́lọ̀ bá kó sànà wa ẹ pé lọ́sọ́dọ̀ àwọn afá súnnà tẹ́mọ̀ pé wọ́n lè ṣàlàyé fún dáadáa tí bá ń ṣe irú orí tẹ́lẹ̀ ṣe fún nìyẹn kẹ́ pé lọ́kọ́ ṣàlàyé fún bọ́yọ́lọ́ lè sàlọ́rọ̀ ọlọ́wọ́ àdá arábìnrin bèèrè pé ẹni tí ilé ẹni sí tí ríyà tí ìrìnàwọ̀n iṣẹ́ ẹ̀yà náà nǹkan tí yẹn lè ṣe tí ríyà ò fi máa wọnú iṣẹ́ alákọ̀ọ́kọ́ ò ní pé kéèyàn jẹ́ tó ẹ́ pé jùn nípa ẹ̀rọ náà ọba lórí gbogbo tó bá fẹ́ ṣe kọjẹ́ sí pé gbogbo àkíbà tí ẹ̀ bá fẹ́ ṣe nǹkan yóò máa chẹ́kẹ̀ mi rẹ̀ pé nítorí kí mo fẹ́ ṣe nítorí kí ó máa bí rẹ̀ léèrè pé ní gbogbo pé kí lọ́pà tí mo fẹ́ ṣe nǹkan yìí sí ni láàrin nítorí tọ́lọ́wọ́ bá ní àbí nítorí àwọn èèyàn àbí nítorí nǹkan kan mí tó àbùkù tọ́lọ́wọ́ bá tó bá ti chẹ́kẹ̀ mi ara rẹ̀ sẹ́ kó nǹkan rẹ̀ ti mẹ̀mí ara rẹ̀ yóò wá gbìyànjú yóò tún ara rẹ̀ sí tó bá ti pé kò sí torí tọ́lọ́wọ́ bá bẹ̀ yóò gbìyànjú yóò ja ẹ̀mí ara ẹ̀ lógún ṣe nǹkan yìí ṣe yẹ so lára nǹkan alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì tí wà áwù tó ń bẹ tí a lè máa ṣe nígbàtí a bá rí pé irun kan bẹ́ẹ̀ fẹ́sẹ̀lẹ̀ sí wàríyà allahumma inni a'udhu bika an wa ana a'lam allahumma wa allahumma inni a'udhu bika an wa ana a'lam wa astaghfiruka mimma la a'lam ọlọ́run báwo

lé nǹkan yẹn kú fún yẹn kí yẹn fi di ẹ̀mí ara yẹn lámúrì dáadáa kí yẹn mọ́ chẹ́kì ẹ̀mí ara yẹn ní gbogbo gbà kó mọ́ chẹ́kì ẹ̀mí ara yẹn tí ó wọ́n lọ́wọ́ ààrẹ ìwẹ̀ ni àṣìkò lónìí ètí àgbọ́ iná ọ̀rọ̀ tó sàmìlọ́ ìyá ọ̀rọ̀ àwọn òkúrò ìkọ̀ wà ní ọ̀rọ̀ sáàtì wọ́n gbà ní àpàdé àwọn sáàbọ̀ àṣàyì lórí ìta ìṣẹ̀lẹ̀ ayé ṣe ìdèmí ọ̀pọ̀ ọ̀gá ọ̀gá ààrẹ Good night,